ìjọba yẹn ṣe gidi gan. ṣèmọ ó dáa kí èèyàn máa ṣe dáadáa láyè tí èèyàn bá ṣe dáadáa dáadáa ló máa fi san padà fún yàn nígbà tí àwa kéré ó ní ọwọ́ tẹ fi mú wa tó dẹ̀ yẹ pé àtọmọ ẹ̀gbọ́n àtọmọ àgbúrò ẹ̀ ṣe ẹ̀yà mẹ́yà láàrin ẹnìkọ̀ọ̀kan láàrin wa bá a tún ṣe dàgbà tó yìí náà ẹ̀ mọ́ kó lára wa náà ẹ̀ sì máa ń gbà nímọ̀ràn mójútó lóríṣiríṣi ìyẹn ló wá jẹ́ kí n ro gbogbo ẹ̀ pàápàá ńgbà tí ọmọdé wá sọ́dọ̀ mi lẹ́kọ̀ọ́ tó wá ṣe holiday mo wọ pé wá kì í ṣe ọmọ tó ń ṣe oníjàgídíjàgò mọ́ tára ẹ̀ balẹ̀ ni kí mo lè ṣe fún ọmọdé mo á fi tó àwọn ọ̀rẹ́ mi kan létí àti wọ́n sáré sọ́tún àsáré sósì lórí iléèwé gíga ọlọ́run ti wá gbàdúrà wa lórí ẹ̀ pẹ̀lú àṣẹ tó lọ́run bá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ báyìí ó máa resume sí school ìyẹn ló jẹ́ kí n máa gbé bọ̀ gbogbo nǹkan tó bá ní láti mú kó wá mú kéde fi tó yín létí. kò jù bẹ́ẹ̀ lọ ẹ dìde jàre àkìlì ẹ dìde àbí. ọlọ́run jọ dáa fún mi. ìyá sórí pé ẹbí gidi ẹbí ńlá lẹ́bi ìwà ní ìsìn àbí èyí ẹ báyìí ẹ ìwé ń tiẹ̀ dáre wọ́n ní ọmọ òní bá pèlè ìyá rẹ̀ kó ṣe aṣọ náà bàbá rẹ̀ rẹ̀ o àbúrò mi bàbá rẹ̀ rẹ̀ o kì í ṣẹ̀gbọ́n o ibi tó bá gbẹ́sẹ̀ lé báyìí ibẹ̀ ni kí wọn náà fẹsẹ̀ tẹ o má ta lẹ́nu o má gbó lẹ́nu rárá gbogbo tó bá ti sọ fún ọ pátápátá ò ní kó o ṣe o ibi ọba tẹ̀sí ni kò tẹ̀sí o kọ́ ọ rántí ọmọ ẹni tó o ṣe o ọgbọ́n mi ọlọ́run ó sì jẹ́ ọ dáa fún gbogbo yín. ẹyin wo ó ní àlùbáríkà ọlọ́run ó sì bu àwọn ọmọ tiẹ̀ náà kọ̀ wọ́pọ̀ nú ọmọ tẹ́ mú sọ́dọ̀ tẹ́ sóore fún tí ó mú orí àmọ́ ọmọ tó mú orí ni wọ́n òun sì sórí ilé náà dálẹ́nu lágbára ọlọ́run kò sí o. ẹ ṣe mo dúpẹ́ o bàbá ọkọ mi ojú ní ti yín. àmín àmín àmín àmín. ọlọ́run àwa pẹ̀lẹ́ yìí náà gbogbo nǹkan tọ́lọ́ bá ṣe fún yìí tó mì tí wọ́n lọ́wọ́ ní fọwọ́ bàjẹ́ kọ̀ọ̀kan náà gbogbo àwọn ọmọ ibikíbi tó bá dé bá máa bójú lọ ọlọ́run bá pàdé ni ẹ ṣe mo dúpẹ́ ojú ní ti yín dárí ọkọ mi. ṣe jẹ́jẹ́ o wọ́n ti ọmọ ẹni tó ń ṣe o jọ so nǹkan tó máa dúpẹ́ kó wá sọ fún yín nìyẹn. màmí ẹ ṣáà máa gbàdúrà fún mi mm. ẹ mọ̀ pé mi náà fẹ́ràn wàhálà etí mm. mọ̀ ẹ wò. ẹ̀gbọ́n mi o ṣeun. ẹ̀gbọ́n mi báà ní ilé ọdún. gbọ́. àbọ̀kọ̀ mi rán alẹ́ tí pọ́n làwọn kúkú máa tún rẹran ọdún yìí náà nìyẹn. ó di dandan. <laughs> màá rẹran fún yín kò yẹ yín sìn. Ah, eh. màálù rà fẹ́ lọ́dún yìí. ẹ máa ọ̀rẹ́ òtò ló ṣe ṣe kémi travel. a máa ní pàdé àyè. o ti wá ra kékeré kan tí àrí. ẹ ìwọ bójútó ti ẹ fọmọdé sílẹ̀ àbí ṣé ọṣọ dẹ́gẹ́ bíi kòkó ni àbí tẹ́wọ́. ìgbẹ́ ṣáà máa gbàdúrà fún mi kí lọ́mú ń lọ yìí o. ọlọ́run aṣọ ìwọ mójútó ń tọ́ ọba ń ṣe o. mo ti gbọ́. sọ̀rọ̀ abọ́kọ mi ẹ má ṣe jẹ́jẹ́ o ẹ̀dẹ̀ bá kíyàwó mi àtàwọn ọmọ mi. wá kí ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ gbogbo pátápátá ni màá jíjẹ fún. ọgbọ́n rọra máa ṣe lójú ọ̀nà o. ó dàbọ̀ ó dàbọ̀ ẹ̀rọ àṣẹ lọ́nà ẹ̀rọ àṣẹ lọ́nà o. sọ́wọ́ mi níbi àbò sí má fojú alábòsí wò mí alábòsí onígbẹ̀yìn kò sápọ́nlé fúnrú wọn. kò sọ́wọ́ mi níbi àbò sí má fojú alábòsí wò mí alábòsí onígbẹ̀yìn. ṣàbòsí o torí ọ̀la. alábòsí a máa kọ́lé mọ́lé o alábòsí a máa lówó lọ́wọ́ alábòsí a máa bímọ lémọ̀ ìgbẹ̀yìn alábòsí ò ní dá. kò sọ́wọ́ mi níbi àbòsí má fojú alábòsí wò mí alábòsí onígbàyí kò sápọ́nlé. ẹ ní class pé o máa tó dé o máa tó dé pẹ̀lẹ́ kí ló ṣẹlẹ̀. Ṣayọ̀ Ṣayọ̀ wọ́n lè fẹ́ pa mí wọ́n fẹ́ pa mí ọ̀rọ̀ wa lè ti sú mi. kí ló ṣẹlẹ̀ gan-an. wọ́n lè mi pẹ̀lẹ́ gbọ́n bí ni o ló bẹ̀rẹ̀ sí insult mi ló fara ya all sort of names ló pè mí níwájú àwọn students nǹkan tó tún dùn mí jù yìí pé ó pè mí láṣẹ́wó. ìyá pẹ̀lẹ́pẹ̀lẹ́ má kìíní wo nǹkan tí mi ṣe máa ń sá fún ọkùnrin o. torí ẹ̀ ni mo ṣe dá wà èmi àtẹlẹ́dá mi tí mi ní ẹni ga ẹ̀kọ́ kan torí gbogbo rọ́bìṣì èmi ò lè gbà ara mi ò gbà. ìyá pẹ̀lẹ́ ọlọ́run á fún wa parí ọlọ́run á bá wa yanjú ẹ̀ ebi ń pa mí ṣé kí n bẹ dáná mọ oúnjẹ tí mo fẹ́ sè é mi ò jẹ anything tó bá fẹ́ jẹun ló jẹun. kí ló dé tó ní jẹun ó máa jẹun máa bá ẹ dáná mọ́tò mi ṣó ti gbọ́. just because of you ah wo ọ̀rẹ́ ó ti sú èmi o ó ti su mi nǹkan tó máa ń ṣe é sì wàá wá mi be. ṣé o fẹ́ mi wípé látijọ́ tó ti ń tẹ̀lé ọ̀rẹ́ mi káàkiri o ò ní girlfriend kankan ni ló fi fẹ́ pa ọ̀rẹ́ mi fún mi. dúró níbi tó dé ṣó tán mo so sọ fún ẹ wípé kò dákẹ́ kò dákẹ́ kò dákẹ́ o gbọ́ tèmi àfìgbà tó papà tẹ náà ṣó tán o ń sọ mi pé ṣé mi ò ní girlfriend of course mo ní friends. But kì í ṣerú ipò tí dúpẹ́ wà nínú ayé mi ní gbogbo àwọn tí mò ń kó káàkiri yẹn wà. látijọ́ tí wọ́n ti ń rí èmi àti ọ̀rẹ́ ẹ̀ dúpẹ́ ọjọ́ wo ni ó ever sọ fún ẹ pé òun lóbìnrin pẹ̀lú mi rí kan sọ fún mi. sáré. jọ má bínú jàre má bínú jàre. no problem no problem. ìjọ wo ló ń wà nínú pẹ̀lú obìnrin rí àbí tí bá ti sọ fún pé mo rí pẹ̀lú boyfriend kan mo rí pẹ̀lú èèyàn kan mo dẹ̀ sọ fún pé nǹkan tí mo tó ṣe yẹn mi ò like ẹ̀ ṣé kìí ṣe pé nítorí mo ní interest nínú ẹ̀ ni àbí kìí ṣe pé nítorí mo love ẹ̀. dé pariwo ò sọ̀rọ̀ ò sọ̀rọ̀ gbogbo àwọn àyàn àti ẹ̀dùn máa gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ why. wo wálé nǹkan tèmi ṣàfẹ́ sọ fún ẹ wá sọ́sítẹ̀ wa kó wá bá ọmọ yìí sọ̀rọ̀ so a lè wà okay a lè wà all right. mo lè wá sọ́sítẹ̀ yìí ó fi sẹ́nu wá sọ́sítẹ̀ yìí. ó ga Falaka. Ìṣèdílò. Ó ṣù ọ́. Ìṣèdílò. Ọ̀gbẹ́ni odò. Ìmọ̀lì. Àìtètè mọ́lẹ̀ ò lè wó lóko. Ọ̀rẹ́ mi fọ̀rọ̀ lè jàre. Ṣé wàá pa? Jẹ́ kí n introduce ọ̀rẹ́ mi kan sí ẹ̀. Wẹ́nà ọ̀rẹ́ bébì mi ni. Ìyẹn Dúpẹ́. Bùsáyọ̀ lórúkọ ẹ̀. Okay. Oh. How I'm okay. I'm okay. I'm Damilare Ogutimileyin. Yeah. Ṣé o rí bóyá pé dáre yẹn gangan o ní kò ṣe bá a pè é? tó bá tó wá fẹ́ fàjásà sí o lè pe mélòó dáre mélòó má yẹ kó jù bẹ́ẹ̀ lọ fún mi ni mélòó yẹn ni mélòdì bọ̀ má pe mélòdì because tó bá pe mélòdì ah ó lè kígi mọ́lẹ̀ kó kàn máa ṣe nǹkan tó bá wù. ọ̀rẹ́ má bẹ̀ jù ariwo kọ́ ariwo kọ́. Hmm. ẹ jọ̀ọ́ wọn kó Bùsáyọ̀ Ògúntímilẹ́yìn lèmi ń jẹ́ ibo lẹ́yìn ti wá. I'm from Oyo State now. Ọ̀yọ́. Oh, ṣé Ọ̀yọ́ náà ti ń jẹ́ Ògùn Tìmílẹ́yìn because èmi fi pé Ògùn state nìkan ló ń jẹ́ Ògùn Tìmílẹ́yìn. àìmọye Ògùn Tìmílẹ́yìn ó wà Ṣakí ó wà lẹ́dẹ̀ ó wà ní Abẹ́òkúta. Òṣogbo kan igbó ọ̀rà kan jókòó Tìmílẹ́yìn. orúkọ ní papọ̀. ó wà nílé àbí àmọ́ so kí ló ń sọ. ẹ wálé jọ́ntò ìrọ̀lẹ́ mo fẹ́ kó wá sósítọ̀ wà lálẹ́. ó ah! ti ní every time tẹ́ bá ti jọ já òun ló máa ń bẹ̀ but this time around. ó ní ìwọ ni kò wá bẹ̀ òun. kéèké mi wá bẹ̀ òun ó sọ jáde lẹ́nu ẹ̀. ẹ no problem á lọ ṣebí next year ò tí ì pẹ́ jù àbí orí sórí là lójú èmi àbí no problem. mo máa wá ìwọ ló máa wá dẹ. ẹ èmi bébì kọ tọ èmi later now ó ti pọ̀ jù ikọ̀ ọwọ́ jù. ọ̀rẹ́ ìyàwó yìí ló bá a ṣé kò máa ń jó wà o ṣé kò sí mo kó jẹ bàjẹ́ no ṣé kò sí kò sí mo kó jẹ àní mo nígbà tó sọ pé travel wọ́n ṣe deliverance fún ẹbọ yìí. ọ̀gbẹ́ni fi deliverance lẹ deliverance ọgbọn ni kókó bàtí lè ṣe jésù eh. ọmọ yóò bá àgbẹ Ọlọ́run ah. Ọlọ́run <laughs> jésù bẹ́ẹ̀ náà ìwọ náà kì í ṣàwọn ìwọ náà kì í ṣàwọn bó ṣe wà rí máa rí máa rí jẹ́ kí lọ́wọ́ kò tá bá yanjú ìbínú yẹn máa rí. wálé dúpẹ́ òun náà lè ti ríra yín sìn ẹjọ́ nítorí olóyè jẹ́ kó tán síbẹ̀. ẹ̀yin méjèèjì ẹ fara yín mọ́ra wálé ìwọ ni mo bá lọ́rọ̀ jù ọkùnrin ní ẹ̀nà kí tó ń ṣe bí obìnrin ìwọ ló ní láti fàyàwó ẹ mọ́ra kẹ̀dẹ̀ jẹ́ kó parí síbẹ̀ ṣe sí gbọ́. my dear èmi ò máa tiẹ̀ báyọ̀ kọ̀ọ̀kan jà ń tèmi o ah ohun tó bá wọ ẹni tí inú bá ń bí ni kó ṣe ìwọ lèmi ń fẹ́ mi ò fẹ́ èèyàn mi gbogbo nǹkan tí mò ń ṣe náà nítorí tiẹ̀ ni mi ṣe láti sọ pé mi ì ní wá bí àmọ́ mi ò mọ̀ bóyá kò fògùn sẹ́nu ni wẹ́nú mo ṣáà ti dé ṣá ìwọ síta bá ti rí náà á gbà á mọ́ra náà ni. ẹ jẹ́ kí mi excuse yín torí ọlọ́run. settle ẹ bàbá. ẹ ẹ wá láìjọ ọ̀rọ̀ kan tiẹ̀ wà tó important tí mo fẹ́ rí ìwọ náà fún kìrẹ́sì nǹkan tí mo lè máa tí mo lè máa sọ lẹ́yìn òun náà tó ló máa pàpà jọgbẹ́ yìí náà ni. mo rántí ọ̀rẹ́ mi tí o pàdé lọ́dọ̀ mi ní àná Dáre. Dáre. Dáre ètò. o o tàdíjà ń jẹ́ surname kan náà. exactly <laughs> mo fẹ́ sọ one or two things nípa ẹ̀ ni but sista Dúpẹ́. kí ló dé kò á dé òmàdébì kankan èmi mà kàn fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín mà ni ẹ jọ̀ọ́ báwo ni dáre ṣe jẹ́ sí wa. close palẹ̀ mà ni. ọ̀ hmm. jẹ́ fìyẹn lẹ́yìn tí ẹ̀ nǹkan tí mo fẹ́ lò ní ọ̀rọ̀ ẹ̀ mo ti lò ó ó lọ́ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni ni ohun tó fi mú àwọn tó fi mọ̀ pọ̀ ọ̀rẹ́ mi ni dáre òun láti mọ̀ pé kì í ṣe èèyàn burúkú ohun tó bá mi sọ ń pa ẹ ó serious gan mo mọ̀ pé tó bá gbọ́ inú ẹ̀ máa ti dùn jù ohun tó try láti sọ náà ni pé òun like ẹ seriously. má rí mi lérè wípé bóyá mò ń fa ọkùnrin fún ẹ àbí pé bóyá mò ń force ẹ láti ṣe nǹkan kan náà nítorí pé mo mọ̀ ẹ́ àjọmọ́ra wa ni bọ̀bọ̀ kan ṣàlẹ̀ ìrora yín kiri ńgbà kan tó ló fi ẹlẹ̀ ó lọ sí Belgium àdẹ̀mọ́ àbálọ àmọ́ àbábọ̀ àtìgbà yẹn náà lẹ́tí ń ronú káàkiri ìṣòro tèmi gan ní náà ó ní mo fi tètè sọ wípé dáre èèyàn gidi ni jọ nǹkan tó sọ àwọn mi kò gbà má fẹ́ dáre fẹ́ èmi ṣùgbọ́n kí látijọ́ tó ti rí mi náà ò rí èèyàn kankan pẹ̀lú rí mi àtijọ́ tó ti rí mi ò rí èèyàn kankan pẹ̀lú mi rí ẹni tó dẹ̀ rí pẹ̀lú mi náà bó tiẹ̀ jẹ́ pé a ti ń fi igi ṣan orí a ti ń forí gbálẹ̀ láti bẹ̀ orí wa òkúkú ní gbóná kó tó di wípé ó straight padà ṣé ti yẹ má fẹ́ dárí fẹ́ èmi torí mi ní interest in me personally that is it. ẹ ẹ Wálé ah, èmi ò mọ nǹkan tí mo lè sọ èmi àti àmàríra later ọ oh, mm, mm, mm, má ṣe yẹn fún mi mímú ẹ dáadáa yọ wá àjọ mọ́ra wa kí ló ń ṣẹlẹ̀ gangan ṣé kí n fún ẹ time díẹ̀ kó lọ rò díẹ̀ náà. àárín ralé. ẹyọ kùnrin ẹ jẹ́ fi ilẹ̀ yìí méjèèjì. Bùsáyọ̀ èmi máa fẹ́ go ahead. tí bá sọ pé yes yes ni tí bá dẹ̀ sọ pé no no ni má dá lóhùn. Hmm, mo ti gbọ́ ọ̀rẹ́ mi nǹkan tó bá ti sọ náà ni. mo ti gbọ́ ẹ̀ jàre. wọ́n á lè èyí méjèèjì. but dúpẹ́ kí ló máa ń ṣe ẹ náà. ṣé ká sọ pé nítorí làlátẹ̀ tó ti wá òun ló wáá fa gbogbo àwọn nǹkan tó tiẹ̀ wá kúnnú ẹ̀ ń sìn àwọn òòṣà tí wọ́n wà ní sáìdì ọ̀dọ̀ yín yẹn ó máa ń dùn ẹnu ló máa ń gbé ẹnu. wọ́n fi ń sọ̀rọ̀ sí mi. wàhálà ti ẹni yẹn ìwọ ló ní. Ah, ah, ìwọ ló ní wàhálà o gẹ́ẹ̀tà ara ẹyin o ah, èmi náà ló ń sọ wájú ẹ̀ pé yes ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́kùnrin àbí èmi ìgbé obìnrin kò máa kọ̀ǹtọ́ ayé mi láéláé mi ò ní gbà èkìtì lèmi làlá tẹ̀lé wọ láéláé làlàṣìá. làlàṣìá ọmọ ẹ àpàjà má bínú bó ṣe lè kó rí wọn kí n torí mo láìkẹ́ náà ni mo ṣe ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn má ni mo ṣe máa rí ẹ pẹ̀lú ọkùnrin tínú òní bí mi àtìgbà tí mo ti ń fẹ́ ń sẹ́ni mélòó ló bá pẹ̀lú mi rí hmm. Hmm. má ṣe hùn hmm, ó di mélòó tó bá pẹ̀lú mi kan point out gbóbìnrin kan tó rí lọ́dọ̀ mi lélẹ́yìí. I can't count them. You can't count them tó bá lórí mi tí mò ń ṣiṣẹ́ lọ́wọ́ ọmọ làlá. torí pé mo ni. irọ́ èmi èètì wọ ọmọ làlá. Hmm. DB, what's up? Brother Rishawa. Mo wá kí o. Joyin tuntun. Àbí kí n fẹ́ ṣe? Kí ló dé ṣe wá sí skul lánàá? Bọ́n mo sọ fún ẹ pé mo fẹ́ lọ bowó lọ nílé náà. Ẹ ṣọ pé ilé Rọ̀dà Damilari kọ́ ló lọ. Tó pé. Tóbi ọ̀nà ọkùnrin tí pa ọ̀. Ọlọ́rí wa ni. Gbọ́. Mm òǹkọ ọ̀dọ̀ mi ló wà lánàá náà ọ̀dọ̀ mi ló wà. èmi jẹjẹ ẹwọ ìjọ tó rọ. but méjì ni mo sọ fún yín pé kẹgbẹ́ wà náà. pèkè mi ìmọ̀ wọn bá ti bá yín gẹ̀tẹ̀. ṣé kò ìṣẹ́jú ṣá. náà náà náà. pèkè má bì. <sighs> so báwo lè ṣe rí ọ̀rọ̀. ṣe ṣáà ń blende blende ṣe ń sẹ́ńgẹ̀ mẹ́ńgẹ̀. fọ̀rọ̀lẹ̀ fọ̀rọ̀lẹ̀ fọ̀rọ̀lẹ̀ o. okay anyway i'm jealous wálé dé ẹ̀kọ́ wa kò tí ì dé nǹkan tó kí pẹ́ jọ. Hmm. ìgbà tí wọ́n lè ti gbé ẹja tiẹ̀ wá. take this sorry sorry sorry sorry. Um, ó dà pé orí ti fẹ́ mommy. Why don't you pay them more? Uh. mọ́. Eh. Eh. má of me, mi pé jealous not at all. since tèmi ti major méjèèjì papọ̀ I think I should leave you guys alone I need to step aside. Mm. Mm. I have to leave you guys ẹ̀yọ hmm. ẹ̀jọ ìtọ́jú ọ̀rẹ́ mi o no problem yóò fẹ́ gbọ́ story o she's a good cocolet. Hmm. dúpẹ́ all right dear go take care. Okay. So we go far. Hmm. o ṣáà ti gbọ́ gbogbo nǹkan tó rẹ̀ mi sọ actually tí gbogbo campus wa ṣe tó yẹn kò sẹ́ni tó lè jáde kó tọ́ka sí mi pé òun fẹ́ mi àbí tí mo ti fẹ́ rí mo kì í kọjá yé mi nǹkan tó dẹ̀ le ju ọ̀gẹ̀dẹ̀ lọ mi kì í jẹ torí mi fẹ́ wàhálà ọmọ jẹ́jẹ́ ni mí mo dẹ̀ lè gbà kọkùnrin kan kókùn wa from nowhere kó wa máa ṣe mí bákanbákan mo ní láìkẹ́ so mo fẹ́ bẹ́ẹ̀ lóko lọ́hùn jọ má tàn mí o sórí ẹ̀tàn kò sí nínú dictionary mi ẹni tó bá tàn mí ọlọ́run á tàn o wálé ọ̀rẹ́ náà tó dẹ̀ jẹ́ ká múra I think it's okay because he's a very good friend to me and kò dẹ̀ lè bá mi sọ̀rọ̀ kí n má gbọ́ so kò jù bẹ́ẹ̀ lọ. baby jẹ́ ká èmi ò sí lára àwọn ọkùnrin tó máa ń tan obìnrin ṣùgẹ́t from the one tí mo ti rí ẹ ni mo láìka ẹ tí mo tó stẹ̀ náà hmm? ó ṣe ká fi ṣiṣẹ́ náà ká máa wọ̀ bẹ́ẹ̀ at least tó bá yá nínú ìpè nínú àdúrà mi ò láìka obìnrin ṣépè fún mi o ṣùgẹ́t bọ́ ní ká jọ ṣe ìwà díẹ̀ náà ká wò Are you sure? Baby, I'm serious. It's my baby. Sure. mm Okay. Yeah. Come on, Baba. Actually, well. Ẹ kú jókòó, ẹ kú, má bínú wọn bọ̀ o. Kò sí problem ẹ̀yìn ma. ìyá hello ìyá. sir. ṣe Yeah, sure. Okay, sir. wà. ẹ kó jókòó. anyway ilé nílé ẹ o anytime o free láti wá síbí báyìí o ti gbọ́ dẹ̀múlẹ̀ ti bọ́ kọ́ ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ eh, ojú kan lọ́dà nílọ́dọ̀ tèmi o tó bá ti di méjì ṣe nǹkan dídá ni ogun dẹ̀ nídìí máa ń jà àwọn kẹ́yìn méjì wá rò dáadáa ṣáná pẹ̀ṣẹ̀ skul lọ́wọ́ ni ọmọlúwe ni ẹ̀rọ ra tó àbí báwo ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sọ <laughs> kọ́ ọ̀rá tó o sì yẹ sìn anytime you are free to come here okay hmm. rẹ̀mí jáde lọ́ntẹ̀mí ni ẹ. ló wá ṣẹlẹ̀ fún mi. your favourite. yeah. àwọn òkú máa ń tẹ̀ kíámi dáadáa wọn kò sí problem má pẹ́ kó tó lọ gbọ́ ọmọdé ẹ̀ sùkúl máa dá so take care. ẹ má pẹ́ all right sir ó dàbọ̀ sir. ó dàbọ̀ ó dàbọ̀. kí ni kí n lọ ṣe fún yín jẹ pie ṣé rí ṣe rí ṣe rí bí lèmi ṣe tó yìí rice wà ń bẹ àmàlà wà ń bẹ ìyẹn wà ń bẹ èwo gan-an lẹ fẹ́ kí n ṣe fún yín. ẹ wo àǹtí mo ṣe wọ́ọ̀kì fún náà. ó wà all right ẹnì lè mú wá kíchìn ṣá bàbá ọkọ mi rántí ẹ máa ṣàyè yín o ìyọ́n hmm. lè fi máa jẹ o sí wàhálà ẹ ti mọ̀. ìyọ́n lè fẹ́ jù. ẹ ti mọ̀ náà sí ṣùgbọ́n àti ọ̀pẹ́. sọ pé má ṣe. Aliás, um momento. Ok. Ei, vai matar o licença. Ok. Boa tarde, né, Lari. Beleza. ọmọdéwàbí báwo ni. mo bí ọ̀rọ̀ àbáwọ̀. Um, Bùsáyọ̀ ti sọ púpọ̀ fún wa ní nípa ọ̀rọ̀ ẹ̀ ìdí nìyẹn tí mo fi ní kò yọjú sí wa ó um, ní àwọn ìbéèrè kan tí mo ní láti bi ẹ́ ọmọ olúwo ni ẹ náà. ọmọ Ọ̀yọ́ níbi dáadé. Ọ̀yọ́. Ọ̀yọ́ Ọ̀yọ́ hmm. Ọ̀yọ́. Mm-hmm. Um, ìyá àti bàbá ẹ̀ kan ṣé kò iná wa. Ọ̀yọ́ ni dádì àti mọ́mí náà wà. Hmm. Ọ̀yọ́ ọ̀dọ̀ ta ni rẹ wá wà lẹ́kọ̀ọ́. ọ̀dọ̀ àbúrò dádì mi kan ni mo wà lẹ́kọ̀ọ́ but na no finance mi tí mo fi school lẹ́kọ̀ọ́ mi. jẹ́ ń gbọ́ orúkọ yẹn lẹ́ẹ̀kan sí. Dáre Ògúntìmílẹ́yìn. Ògúntìmílẹ́yìn ṣòrògùn tì mí lẹ́yìn tí ò ń jẹ́ yẹn ni àwa náà ń jẹ ìdí tèmi ṣe máa gbà ẹ wọlé nìyẹn so <laughs> yẹ ò ní problem ilé ni ilé ẹ bí mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ǹkan ilé ni ilé ẹ anything at all tí o bá náwó sí nínú ilé yìí ti ẹ ni hmm, bẹ́ẹ̀ ni so yẹ tó bá wá need anything bóyá láti school ni o or anyway ito ṣẹ̀ṣẹ̀ máa ránṣẹ́ sọ̀yọ́ wọ́n ṣèyọnu jẹ́ kèmi mọ̀ ṣó ti yẹ torí ẹ̀rẹ̀ eh, ti di ọmọ tèmi báyìí kò yẹ ẹ jẹ́ kí mọ̀ tó bá rò pé o ò lè bá mi sọ̀rọ̀ direct sọ fún Bùsáyọ̀ ẹ̀wọ̀n á mọ bó ṣe máa gbé sí mi létí kò yẹ ẹgbẹ́ yẹn pẹ̀lẹ́ ọmọ dáadáa abábá tẹ̀ ni pé sori Bùsáyọ̀ tó ń wẹ̀ yẹn kì í ṣe ọmọ ẹgbàá o mi ò ní fẹ́ kí o ever gbé ọwọ́ ẹ̀ sókè báyìí kò sọ pé òòlù kò yẹ nítorí wípé ẹyin lójú mi ni bó ṣe wà yẹn kò dẹ̀ sí ohun tí mo bá ba sọ. So àbí pé kankan ni mo sọ fún pé mò ń fẹ́ nǹkan tó náà ń fẹ́ nìyẹn ọmọ tó dẹ̀ máa ń gbọ́rọ̀ ni ní ìtẹ́mi náà mọ̀ yìí pé kò ní máa kọ̀rọ̀ sí ẹ lẹ́nu àmọ́ kò lè ṣe kíjà máa wà tíjà bá ti wá dé ńṣe ni kẹ́ ẹ parí ẹ̀ láàárín ara yín torí ìyá tiẹ̀ gan-an tó ń wọ́n bíbá ẹ̀ bó ṣe gbé tó yìí a máa ń jà àmọ́ kò sí bá a ṣe lè jà tó etí kẹta ò kí ń gbọ́ o kò yẹ bẹ́yẹn hmm. kó tó a di pé o lọ máa fún ẹ ní nọ́mbà mi 0244 àti ti àwọn ọmọ mi náà. ẹ jẹ ẹ jẹ ẹ jẹ fi ẹ máa ṣe ẹ máa ṣe fàájì tì í just a minute. all right dad. bí dáàdi ṣe ṣe lẹ́kọ̀ọ́ ẹnu mi dùn gan-an bó bí ṣe ṣe ẹ̀rù bà mí náà o àmọ́ lè fi o. ṣé orí ti mọ́ mi àmọ́ ni kò sí lára ẹran nǹkan tí èmi àti dáàdi mi bá ti sọ òun ni fáínà. ẹ gbọ́ ah, ẹ̀rù ń bà mí o. kí ló ń bẹ̀ ẹ̀rù ni. tó bá ti dé kí fọkànbalẹ̀ ah, ọlọ́run ṣeun. my dear hmm? my dear èmi ò láì kọ̀rọ̀ tẹ́ ẹ̀ sán bẹ́yìn o ìlú dẹ̀ ń gbé yín mọ́ra ń gbé yín mọ́ra èyí náà bẹ̀rẹ̀ sí ní gọ̀ ó bẹ̀rẹ̀ sí ní rọjọ́ kínní kan bàbá òun agriculture ló ń ṣe ọmọ ọ̀yọ́ lòun kínní kan lòun kí ni gbogbo ìyẹn ní ṣe ẹbí ò fẹ́ campaign. ìyá àbùsáyọ̀ ìyá àbùsáyọ̀ kí ló dé ah, ẹni ọmọbìnrin obìnrin ṣe máa ń ronú bí eléyìí why. bẹ́ẹ̀ni sori ipe ọ̀rẹ́ yẹn tiẹ̀ ń jẹ́ òbútù mi lẹ́yìn àwọn náà ń jẹ́ òbútù mi lẹ́yìn nínú ilé yìí wàláì mo kọ́kọ́ kóyàn jẹ náà bàbẹ́ ẹ̀ ṣé wàá rí pé ọ̀yọ́ làwọn ìjẹ̀bú làwa torí náà ọmọ yan ọ̀ lé fẹ́ra wọn má ní àwọn yìí lára o sori tí o bá ti ń fi ara ní ọkọ ọmọ ẹ ọmọ ẹ ló ní lára yẹn o èmi ò dẹ̀ fẹ́ kí ẹnìkankan ní ọmọ mi lára má ní ọmọ ẹ lára jẹ́ ìsọkíní kan fún ẹ haúsá lè fẹ́ yíbò yíbo lè fẹ́ yorùbá wa kí ló kí ló wà ń tó bá jẹ́ pé ògùn tì mí lẹ́yìn ẹlẹ́yin kò jẹ èmi ò kó yẹn jẹ ò bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ gbọ́n mu. Mm-hmm. yes lóòótọ́ ìjẹ̀bù ni mí ìjẹ̀bù tó di kọ́ ìjẹ̀bù kọ̀dẹ̀ lè lajú lẹ̀ kó wò sùn kó jẹ́ pé ó lọ fẹ́ ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ ọ̀yọ́ tó jẹ́ pé máa ń gbé èèyàn mọ́ra ni ọmọ kan bẹ̀rẹ̀ sí ní gbé ọmọ mi mọ́ra bẹ̀rẹ̀ sí ní parọ́ I am ready I love you I hate you I kiss you no I don't want that. sórí ayé àtijọ́ ni wọ́n ti ń ṣe gbogbo èyí tó ń sọ yìí ṣùgbọ́n yóò dé tá a wà lẹ́yìn yìí wà láì kò sí tó jọ mo wá ń fẹ́ kí o mọ̀ wípé gẹ́gẹ́ bí baálé inú ilé yìí mo ní àṣẹ lórí ọmọ mi èmi fẹ́ kí ọmọ mi kí o fẹ́ ọmọ tó mú wá yẹn kò jù bẹ́ẹ̀ lọ. tèmi ní pé gẹ́gẹ́ bí ìyáálé ilé inú ilé yìí mhm. gẹ́gẹ́ bí first lady inú ilé yìí sẹ́ tó lè wà nílé ìlọ́wọ́lọ́wọ́ báyìí tó lè ń pàṣẹ lórí gbogbo tó wà nílé yìí ọmọ mi ò lè fi ọmọkùnrin wà á wá lọ síta báyìí sìn àbí kò tẹ̀lé mi kó lọ padà yọjú gbogbo bí o ṣe ń ṣe tó ń ṣojú ká ẹ̀mẹ̀mẹ̀mẹ̀ níwájú ọmọ yẹn lẹ́ẹ̀kan kó lọ padà kí kókó kó bá sọ̀rọ̀ dáadáa. bí kúmọ̀ lọ kọ bí pàkúté ni ẹ wá jẹ́ ká yọra wọlé kò lè fẹ́. wá ta ló lórí ilé mi àti ẹ. àwọ̀tà. wá <laughs> wá àwọ̀tà. wá wá wá wá má fi èṣù lẹ́sẹ̀ o má fa èṣù lẹ́sẹ̀. èṣù yẹn gan mo fẹ́. Ah àdúgbò bọ̀ ọ̀bánú débi sẹ́ẹ̀. ní sùúrù ní sùúrù wo wo wo wo jẹ́ kí a gba ọmọdé láàyè kó ṣe fẹ̀nu ẹ̀ bẹ́ẹ̀ ni fi wọ́n sílẹ̀ kò yẹ fi wọ́n sílẹ̀ o kò wálé o gbádùn mi. kí o tẹ fẹ́ nìyẹn. n tí mo fẹ́ ni. kò fẹ́. bẹ́ẹ̀ ni. ẹ fẹ́ kò fẹ́. bẹ́ẹ̀ ni. ok. pẹ̀lẹ́ àmọ̀kẹ́ àdè ọmọ agbógun yìnbọn dẹ ọ̀kàrí láì ọwà <laughs> ní sùúrù ó wàá mọ tí màá fẹ́ kó ṣe fún mi báyìí wàá wá bọ́ sí sitin rúùmù yẹn padà báyìí nìsín màá fẹ́ kí o tún ọmọ yẹn kí dáadáa kó o fa ojú ẹ̀ mọ́ra kó o jẹ́ kó mọ̀ ẹ́ pé ó wá láti inú oókan àyà ẹ̀. on condition. kí ni kí ló bá dé. n tó bá dé ni wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bí mo ṣe rí nígboro àti irú àwọn standard ọ̀rẹ́ tèmi ń bá rìn àti irú ọkọ tó wù mí kọ́ ọmọ tèmi fẹ́ tí n bá fẹ́ mú ọmọ mi jáde tí ọkọ ẹ̀ náà fẹ́ tẹ̀lé wa gẹ́gẹ́ bí ọkọ ọmọ mi tí mo fẹ́ sọ pé ẹ̀yin ọ̀rẹ́ mi ọkọ ọmọ mi rèé mọ́tò tí n bá béèrè ẹ láti gbé lẹ̀ o ẹ máa rà o. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. ẹ dè máa máa ra aṣọ tó máa meet up standard mo fẹ́ kọ́kọ́ mú mi máa wọ̀ sí lọ́rùn. ṣé kò jù yẹn lọ. tẹ́yìn bá rẹ̀ láti ru ẹrù o agbọ́rọ̀ ọlọ́run àgbè. ẹ̀rẹ́ láti ṣe. alágbọ́rọ̀ ọlọ́run àgbè ìwọ lọ ṣèyí tèmi ni kò ṣe yẹn. ah pàtàkì sọ àmọ́ tọ́jú bá yẹ ju kóun má yẹ hmm. nígbà tó o bá yẹ lá ni wọ́n máa tún wá o. Hmm. níṣó o lè ṣe yẹn o jẹ́ yẹn. hello babu guys. hi. ẹ ká sùn. sàlẹ́mbẹ̀ yẹn campus là ń lọ. ṣé ẹ máa kí lift. ah màmá ìta. ẹ wọlé. Bùsáyọ̀ máa bọ̀. Bùsáyọ̀ máa bọ̀ náà mo sọ̀rọ̀ èmi lè tẹ̀lé wọn kí ló dé. I can understand ìwọ bọ́sẹ̀ yìí má bọ̀ wájú. ẹ má bínú ẹ̀yin kọ́ ni nígbà tí ṣe pé ọ̀kadà àti tán lójú títì kíkan get me to ẹ̀yìn mọ́tò tí mi mọ̀ sorry o mo ò lè lọ. all right ọ̀kadà kẹ hmm. bí ìjọ náà kí ọ̀kadà ọmọ mi ṣe tó lọ́wọ́ ọlọ́run ó fẹ́ gọ̀kadà onírúkọ tó ń pa àwọn ọlọ́kadà onílùgbòbí. ok ok ok ok ok tó wà náà fún mi lágọ̀ọ́. bèbè kò sẹ́yìn fún wọn nọ́mbà ẹ̀ nà ó. bébì bí òun ò pé gọ́ọ̀fù ló gbé jáde ọyọ́ wà nù. ok bébì àtúmọ̀ ya. ọkọ ẹjọ ẹ má bínú ẹ ṣe. wá bá ń lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ní mo ní kó sọ fún o pé òde tá a fẹ́ lọ láàárọ̀ yìí kò ní bọ́ sí mọ́ torí mo ti ní àlejò pàtàkì báyìí báyìí látẹ̀kọ́ wá sọ fún o pé báàyè bá wà rọ̀lẹ́ o lè jẹ́ àfisí rọ̀lẹ́ tó bá wà pé òun náà ní ráyè rọ̀lẹ́ àjẹpẹ́ lọ́dọ̀ àárọ̀ lánàá bó sì jẹ́nu. ìdá mi má ti kan jù lọ o wọn pa ní ọ̀rọ̀ àsọtì kan tẹ́lẹ̀ mm ògbólógbò. àwọn ọmọdé ní fẹ́ kí n dé kí n má bá yín o. má wọrí mo mọ tẹ bẹ́ẹ̀. tètè lọ bá kọkọ mi. ọ̀rọ̀ kókó àbí ìjẹ́ ni ẹ. ẹ̀yin aya mi àmàlà gbóná nírò fún láàárọ̀ yìí. àmàlà la máa ń jẹ lọ́yọ̀. àti gbẹ̀gìrì. Mm. àtẹwédú. àwọn ará èkó ẹyin ta pẹ́pẹ́ ni wọ́n máa jẹ. Ah, irọ́ yóò jàmàlà pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì àtẹwédú. <laughs> <laughs> ẹ̀yin dáre ìyàwó ló mú wáyé o ọlọ́run ó sì í ní ọ̀rẹ́ ara yín kalẹ̀ o ọ̀rọ̀ yorùbá kan ní pẹ̀lẹ́ ń tẹ́tù tẹ́tù ń pẹ̀lẹ́ ìgbà pẹ̀lẹ́ ìfọ́ àwo pẹ̀lẹ́ ìya ìkókó pẹ̀lẹ́ ìpàdé o àbí èyí ọ̀rọ̀ yorùbá kan náà ló tún ní kí ẹja ìsín kó ṣẹbọ kómi ọmọ bàá kí ọlọ́kàsà kó ṣẹbọ kó dùn ọmọ fà torí tómi bá gbẹ tí odò lọ fà pínrín àti ẹja àti ọlọ́kàsà ńlọmọ aráyé ò fi débẹ̀ jẹ́ o ó rí i pé mò ń sọ̀rọ̀ yìí e, ó lè máa jọ bí ọ̀fọ̀ àbí nǹkan kan lójú yín torí ẹ̀yìn ọmọ àsìn ẹ̀ gbọ́ ìjìnlẹ̀ Yorùbá mọ́ bókiri ọ̀bá lanu aláǹgbẹ́ ìráyè wọbẹ̀ ní mò ń sọ fún yín ni pé ẹ ṣera yín lọ́kan kẹ́yìn méjèèjì kẹ́ jẹ́ ọ̀kan ṣoṣo kí inú yín ó konú kí ìmọ̀ ọkàn yín kó jẹ́ nǹkan kan náà torí pé tọkọ-tìyàwó wọ́n gbọ́dọ̀ jọ wà báyìí ọlọ́run sì ṣe é lọ́rọ̀ ara yín kalẹ̀ ẹ má bára yín jà o ẹ má jà débi pé ẹnì kẹta wà wá láti ilé kẹta láti wá bá yín dá sọ̀rọ̀ ara yín ẹ má jẹ́ bẹ́ẹ̀ tó ti yé ìwọ ìyàwó bọ́kọ rẹ bá ń bínú ìwọ sì rárá ṣe sùúrù ọgbọ́n mi ìwọ ọkọ náà tó o bá rí i pé ìyàwó rẹ ń bínú ìwọ náà ṣe sùúrù ahọ́n tẹ̀ ń wò yìí òun pẹ̀lú eyín yìí wọ́n á máa bára wọn jà o torí tẹ́ wọn bá dùn lẹ́nu gbà mí tẹ́ jẹ́ sàmùsàmù àwọn eyín yóò gé àwọn jẹ ní pẹ́ù àwọn kò bí ọ̀rọ̀ ilé ayé ṣe rí nu ẹ̀yìn dáre látìgbà tá a ti ń tọ̀wọ̀ láti kékeré tó o ti wà pẹ̀lú èmi ìyá rẹ ni ǹjẹ́ oríjà láàrin wa rí ẹnìkan bá wa dá sọ̀rọ̀ rí bí mo ṣe fẹ́ kó ṣẹlẹ̀ láàrin ìwọ àtìyàwó rẹ̀ náà nù kò sí kéèyàn gbé kéèyàn má jà o ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti jà sórí títọkọ tìyàwó bá jà láàárọ̀ báyìí ìwọ bìyẹ́ ẹ̀ léèrè tèmi rẹ̀ bá jà láàárọ̀ báyìí tó bá ti di ọwọ́ alẹ́ bíi aago mọ́kànlá sí méjìlá tá a tún kọlu ra wa gbè báyìí ìjà tó tán ni ṣé ti yé bí tọkọ tìyàwó sì ṣe nu ọlọ́run ó jẹ́ ọ̀dà fún un ẹ bára yín kalẹ̀. àbí o aya mi ẹ má bínú o ṣé Ọ̀yọ́ ní iná ni àbí Ìbàdàn àbóṣogbo. rárá máa ń mi ìwà látọ̀yọ́ Ìjẹ̀bú lèmi ti wá mà. Ìjẹ̀bú ẹ kò ṣe nǹkan kan kọlọ ṣáà ti ṣe wá lórí ara wa pàtàkì àdúrà bẹ nìyẹn kọlọ ti fọmọ alálùbárà kan tó fi sáàrin wa á dẹ̀ ṣe wá lórí ara wa kalẹ̀ kò sí nǹkan tó bàjẹ́ ń bẹ̀ ojoojúmọ́ yín bá ti dé ṣọ́ọ̀bù máa jókòó jókòó jókòó máa sùn sùn sùn kò ní ríṣẹ́ kan ṣe torí èdè jẹ́ kí wọ́n máa jókòó tì yín níbí gan. o ò ṣe ní jókòó gbọ́dọ̀ pé wàá máa tójú bọ́ rárá wàá máa tójú bọ́ rárá wo ni wọ́n níwà gbà tó ti jókòó nígbà yìí nísìnyí tó ń bá mi rojọ́ èmi jẹ́ ń sẹ́ tèmi wọ́n dẹ̀ ń rojọ́ báwo ṣe rí kọ́sọ́mọ̀. ìgbà yìí mo ti ń wá jókòó tì yín báyìí ń ṣeré lẹ́sẹ̀ mo ti jẹ̀bi o. jókòó kalẹ̀ mo ti máa rí kọ́sọ́mọ̀ ló ń ṣe yẹn ó o. ẹ má bínú kò ní wá lọ́la. ìyá wẹ́dà ìjọ mẹ́ta ojú ẹ̀ rè. níyì ṣe bá pé bọ̀dá rẹ ti kọjá sílé. wọ́n ṣe èdè ìsìn náà ni bá mi wí wọn pé mò ń bọ̀ màá jíṣẹ́ ẹgbẹ́ṣẹ́. bí o fẹ́ràn rí o fẹ́ràn tọrọ owó nìyẹn. n kò tọrọ owó tó ṣe ẹ jẹjẹ ẹni yẹn bá ti bèrè lẹ́sẹ̀ èèyàn ti tọrọ owó rẹ̀ yẹn n bá lọ bá bọ̀dá rẹ̀ lẹ́sẹ̀ n máa wí bọ̀dá rẹ̀ ó tẹ̀ ẹ̀mí mi náà lé èkó ó bá wáyé kàn mí kí n má ṣe bọ̀dá mi níbẹ̀. ẹlẹ́sìn yẹn ó dàbọ̀ wò pé èkó ti gbóró ní ìsinsá ọmọ tí wàá sábà wọn pèlè kò. ṣé bí nǹkan ìṣọmọ jàgídíjà gan ó máa wáyè kọ́ mi iṣẹ́ yìí mo kọ́ náà rè lọ ṣe lọ́hùn-ún. àwọn tó ń dé kọ̀ọ̀kan bá wọn tójú wọn tó à yọ iye oúnjẹ wọn kẹrù ẹ kọkọ iṣẹ́ gba yín. ẹgbẹ́ yẹn kò mọ̀ pé mo kọ́ṣẹ́ kankan nígbà padà sàbúlé lẹ́sẹ̀ ìlókò ni máa máa lọ́rọ̀. ọkọ ẹ ló fẹjọ́ ẹ sí ọkọ ẹ sọ fún mi wípé gbogbo ẹ̀tọ́ obìnrin nínú ilé láti bí ọjọ́ bíi mẹ́ta bí oṣù kan sìn ó lò tiẹ̀ ṣe kankan mọ́ débi wípé gbogbo ẹ̀tọ́ obìnrin sí ọkọ gan pàápàá òfin ń dùn òun ṣóde mọ́ pé tó bá ti bẹ̀rẹ̀ irú nǹkan báyìí ọ̀rẹ́ mi ó fẹ́ ti ọkọ ẹ síta lélẹ́yìí tó bá dé ti ti ọkọ ẹ síta ṣọ́ra àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣóṣòṣó yẹn wọ́n àgbà mọ́ ẹ lọ́wọ́ jọ nítorí ọlọ́run àṣàlejò tó báyìí ká máa bára wa rìn ká má lè bára wa sọ̀rọ̀ jọ̀ọ́ mi ìfẹ́ kí ilé ẹ̀ dàrú torí ọlọ́ gbogbo ìwà tó bá ń wù tó bá ń bí ọkọ ẹ nínú stop ẹ̀. ọkọ mi ní ìwà fẹjọ sùn ṣá sí ti bá sọ̀rọ̀ fresh máa believe. àṣìbọ̀ rẹ mi ni ẹ mi ṣe nígbà ẹ gbọ́. ó ti fẹ́ yàwó síta. Ah! yes come in. àǹtí ìyàwó mi ẹ kalẹ̀. yes ma. Ah, ah kí ló dé tẹ wá falẹ̀ rìn. ẹ má bínú jàre mò ń bọ̀ láti ibì kan ni so mo dẹ̀ ní láti rí dáre kí n tó padà sílé. wọ́n wà nílé bàbá ọkọ mi wà nílé. sí wàhálà ẹ ra wa ok mo ń bọ̀ ma. ó ti fẹ́ yàwó síta ló wá wá sí ìbá ló wá fẹjọ́ ẹ̀sùn mi ọkùnrin. lọ́wọ́ yìí mo ò tiẹ̀ ran tó bá máa jáde síta kó jáde síta kémi náà dẹ̀ jáde síta tó bá gba Ṣómólú kémi gan gba Bàrígà bó ṣe wá ń sìn nìyẹn o. ẹ ní sùúrù ṣùgbọ́n ní sùúrù torí ọlọ́run màá bẹ̀ ẹ́ náà ni kò sì ní sùúrù tẹ́mi bá tún rí màá bá a sọ̀rọ̀ even kó fẹ́ yàwó síta náà ó ní bí èèyàn máa ń dọ́gbọ́n sí ilé ìtútẹ̀ tí wàá sọ tó ti bá wù ẹ̀ jẹ́ ni pé ó tún ti lóyún fún un ló ń wá lóru yìí náà o. wọ́n sì bẹ̀rẹ̀ lọ́wọ́ mọ́mí palọ̀ wọ́n ló wà ní bedroom. Mm, bedroom náà bí mo kí ni like, láìkí rìn alẹ́ náà wà ní fún un rìn. kò wù mí náà but ó ní to tó ṣẹlẹ̀ mo dẹ̀ sáré lọ sọ fún mọ́mí nílé kó tó di pé mo wá sọ́dọ̀ yìí. Hmm. Um, it's a good news mo lọ sí hospital wọ́n dẹ̀ jẹ́ kí n mọ̀ pé mo ti ní oyún four weeks. four oṣù àbò ń ṣeré <laughs> that's my girl wow oṣù ọ ah. oṣù bá rẹ rí o bá mi kọrin oṣù bá rẹ rí o ọba tá ò rí àríṣẹ́ owó rẹ̀ oṣù máa rẹ̀ rí. ibi inú mi dùn inú mi dùn ah no no no no. ọ̀ oh, sí ìgbìyànjú. bọ́ bíbí ẹ̀rọ mọ́ mi bá mi. kí ló ń pè é lẹ́rù. ẹ̀rọ mọ́ mi bá mi nà án mọ́ mi ṣe ń ṣe. má wọrí mo ti sọ fún ẹ pé má wọrí lórí ti mú mi sórí mi àti dáàdi mi là ń kọ́ńtró ilé yẹn nǹkan a bá ti sọ ni fi mọ́ mi sẹ́gbẹ̀ẹ́ kan mọ́ mi kọ́ ló fẹ́ nà èmi ló fẹ́ nà bọ̀ ok tó bá sún bẹ́ẹ̀ bọ̀ orí ṣe ń bá mi ṣá. kò sí problem wọn ni wọn ti gbọ́. <laughs> oh wow. wọ́n sọ fún mi kó lọ lálẹ́ yìí o. ah mo sọ fún mi kó mọ̀ wálé o. Ah, <laughs> yeah mm. so gist mi kí ló ṣẹlẹ̀ látàárọ̀ sí mi tí o rẹ̀. Okay. Okay. I do. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. ṣe ní bọ́dà ṣe wọ́n mi ẹ ṣe gan ẹ kú àlejò wa dámiláre ni ó sọ fún mi pé òun àti ọmọ tí àwọn jọ ń bára wọn jáde ìpè kìíní kan ṣáà ṣe bákan bákan láàrin àwọn ṣá ọmọ ni pé kó wọn pe àwọn tó ní wọn wá ó dà kó burú má wọrí a máa débi nǹkan ayọ̀ náà ni ṣùgbọ́n Sunday tó kọjá lọ́dún yẹn ká ti wá ṣùgbọ́n mo lọ bí kò mi lè ráyè pàrọ̀dà kúkú máa yọjú sí ilé ni pé kẹ́lẹ̀ mọ̀ pé abẹ́rẹ́ tí olókun di ni ọmọ tí à ń wé tó bá sọ pé èmi ni bàbá òun kò sí rọ́ńbẹ́ bàbá ẹni mo jẹ́ ṣùgbọ́n àwọn méjèèjì tí wọ́n bí gangan gan bó ṣe wà yìí wọ́n wà ní Ọ̀yọ́ lọ́hùn bàbá tó bí òun ni ẹ̀gbọ́n tèmi àwọn náà tó èmi dàgbà kó náà tó ẹ̀ṣẹ̀ wa bọ́ sọ́dọ̀ mi so tí n bá délé màá ṣàlàyé fún wọn pétó àti dáràn lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká mú bá ṣe máa lọ́tọ̀ ìjọ tí ẹ bá máa wá <laughs> àwa fún yín ní déètì lágbà ọlọ́run. ọ̀rọ̀ náà ò yí mọ́ báyìí níwọ̀n gbà tẹ́yìn ti yọjú yìí àti mọ ẹyẹ tó ṣú báyìí hmm. ètò tí ẹ máa bá mi múra sí ni ti ètò mọ̀ mi mọ́ ẹ̀yẹn kẹ́ jẹ́ kí àwọn ará ọ̀yọ́ kán tètè yọjú so kí a lè yanjú gbogbo ẹ̀ lẹ́ǹkan kò jù bẹ́ẹ̀ lọ ilé lè máa ṣe. ẹ ṣe ń wọ́sà ẹ kò ẹ̀ẹ́dẹ̀ kú dìde mọ́ ojú èmi tì yín ẹ ṣe gẹ́gẹ́ bí aṣíwájú ṣe ń ṣe fún Damilare ó ṣe ẹ̀ka ṣẹlẹ̀ ṣe yẹn torí èmi tẹ̀ ń wo yìí nígbà tí àwọn méjì kọ́kọ́ bẹ̀rẹ̀ relationship wọn èmi ò tiẹ̀ fọwọ́ sí i mo jẹ́ kọ́kọ́ mímọ̀ pé èmi ò láìkí bí Dáre ṣe ń sọ̀rọ̀ rárá ó kàn sọ̀rọ̀ bí ẹni tí ò lè jẹ́ kọ́kan tán máa mọ́rọ̀ lẹ́yìn ọkọ̀ ọ̀kan mo ní ah, eléyìí ò lè paná ṣáàpù ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé ah, ọmọ tọmọ mi máa fẹ́ rè èmi ò lè gbà dáàdi wa ṣáà bá mi sọ̀rọ̀ gbà kí n fa ọmọ ilé ẹ bàtọ́ mi sọ pé ẹni tó wù nìyẹn kí n jẹ́ kán fẹ́ra wọn àdúrà ni ká fi ràn wọ́n lọ́wọ́ ah, nígbà máa tán parí ọ̀ ló bá ní àwọn òbí ń gbé ọ̀yọ́ mi ẹ ọjọ́ ayé wọn lẹ̀ kò sí ní tó jọ lójú ẹ̀mí mi kọ́ mi ah ẹbí ẹ̀ lè gba ẹ mọ̀ pé ìjẹ̀bú làwà àwa àjẹ̀bú aláìkáfẹ́fẹ́ rí ẹyẹ ṣe mọ̀ ká máa lọ patí ká máa ṣe gbogbo nǹkan. ọkọ bẹ́ẹ̀ yẹ fún báwo ni àyọ báwo ni ẹwọ ìyá ṣé ó kọ ọyọ làwọn òbí ẹ wọ ọ kò sí ní tójú òde fọmọ mi àmọ́ dájú bá ṣàbá mi sọ̀rọ̀ lọ́tún lọ́sì kí n fún wọn lẹ kí n gán bẹ̀rẹ̀ láti ibì kan kó tó di pé àwọn náà máa dàgbà. ìyá láyé ń ṣe lọ́wọ́ àmúgbà tí mo wá rí yìnyín ah! so ọmọ ilé èèyàn gidi lẹ́yìn báyìí mo á rí pé yín ló fi ọ̀rọ̀ ẹyọ kọ̀ọ̀kan yẹn ló fi jọ eh, mo wá lọ́wọ́ sí báyìí mo fẹsẹ̀ sí. ajẹ́ tún lè wá dé ẹ̀rí pé òun náà sọ fún yín pé àwọn èèyàn kan wọ́n wà níbi kan wọ́n ní àmọ́ ń tijú. Ah, irọ́ dẹ̀ fi jọ wọlé bẹ́ẹ̀ ó náà máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. àmọ́ àmọ́ láìkí nǹkan tó dáa yàwó ìmọ̀ àdúrítì gan o. ah for sure ni mo bí wá nǹkan tá lè dùn wọn fún wọn jèrè. ẹ ẹ eh, eh, bẹ́ẹ̀ wá àtẹ̀wọ́sí rẹpẹtẹ ọkàn mi tòṣ ọ̀dìlá ẹ̀bì ọ̀pẹ ẹ̀ẹ́nà pẹ́tì àṣà ẹ̀yí tí a fẹ́ yìí ẹ̀ẹ́ ọ̀kẹ́ ọ̀kẹ́ okay, ó wà ó wow, wow, wà wow. wọ́n ìṣeré ẹ̀ wọ́n. Okay, no problem. Uh, eh, later ọ̀ yẹn ló ń jà rẹ̀. kí ló dé tó dáhùn bẹ́ẹ̀ yẹn ń jà ni. àkókò jà. Oh, they believe pé i'm sick today i'm sick tomorrow Omo yẹn ti lóyún ni. Hmm? Bùsáyọ̀ lóyún. ó ní oyún. ah Ah, congratulations. congratulations for what. congratulations to Busayo. in fact ká ní mo lè fi ojú mi kan Bùsáyọ̀ bí mo ṣe wà yìí ló yẹ kí n dì mọ́ ni pẹ̀lú oyún inú ẹ̀ pé ẹ́ olóyún. <laughs> ṣé ìwọ ò mọ̀ pé oríire ni gbogbo ẹni tó bá wá sáyé tí ò bá láǹfààní àti bí ọmọ ìbànújẹ́ díẹ̀ ló máa ń jẹ́ fún wọn lóòótọ́ lóòótọ́ èmi ò mi ò yọ anybody o normally ohun wu ọlọ́run bó bá ṣe mu ọlọ́run ló ṣe ń to nǹkan ẹ̀ létòlétò ṣó ti yẹ ń sìn àmọ́ everybody tó bá wà láyé àwọn kankan ni wọ́n máa fi mọ̀ pé wọ́n complete kí ló máa fi mọ̀ kóbìnrin complete òní tó bá lóyún kí ló fi mọ̀ kọ́kùnrin complete òní tó bá lè fún èèyàn lóyún now dáre ti complete lójú tèmi o nítorí ó fún Bùsáyọ̀ lóyún Bùsáyọ̀ complete wọ́n fúnra rẹ̀ sọ fún mi pé Bùsáyọ̀ ti lóyún. so àwọn ojú àwa àwọn méjèèjì wọn ò ju àwa. what. wọn ò dàbí àwa. ẹ̀ẹ́n. Eh. yes. kò síjọ́ tó ever sọ fún mi kó sọ nǹkan nù rí now Bùsáyọ̀ ti sọ nǹkan nù nǹkan tí Bùsáyọ̀ sọ nù yẹn ó máa rí after nine months ó ti ń sùn so mo bá wọn yọ gidi mo bá wọn yọ gan gan èmi dẹ̀ rèé mi ò sí nǹkan kan tí mò wá mọ́ kò sí mọ́. wálé. hello. wálé. mi ò tí sùn. òun fọgbọ́n pòwe fún mi nìyẹn o. bó bá ṣe wù ló ṣe lè rí sí. but wálé kí ni problem ẹ̀ gan-an i'm still schooling ó fẹ́ bà career mi jẹ́ ni ṣé mo sọ fún pé mi ò lè lóyún ni mi ò sọ fún pé mi ò lè lóyún i'm a full grown woman for crying out loud so òun insult mi ni now. i don't know because of one reason kò sí nǹkan kan tèmi wá mọ́ láyé mi o school school school school tá à ń sọ yẹn sìn. by December máa kúrò ní school a fẹ́ lọ sẹ́ẹ̀fù ọdún mélòó ọdún kan tí bá ti service mi tán iṣẹ́ tí màá ṣe ti wà nílẹ̀ kò sí nǹkan tí mo dààmú lé káàkiri after that wedding ni settle down properly as a very good man. ó ti yẹ ń sìn mo fẹ́ settle down. wọlé ẹ ló mà. ó ń ṣe pé mi ò lè lóyún o mò ń dọ́gbọ́n sí ni tó bá rẹ̀ kóyún yẹn ló fẹ́ fine ọgbọ́n tẹ̀ ń dá sí ẹ stop ẹ mi ò ránṣẹ́ láti dọ́gbọ́n sí i á lè mú nǹkan tí èmi ń fẹ́ jáde fún mi ìyẹn ọmọ ṣé mo ní mi lè tẹ́kẹ̀ oyún ẹ̀ ni àbí mo sọ pé mi ò fẹ́. ọgbọ́n yẹn continue káwádà bẹ́ẹ̀ ẹ ògbédè yẹn rí káwádà bẹ́ẹ̀ kiri mi nìyẹn. ẹ ká bẹ́sẹ̀ wa gba gùn mí. má ṣe bá mi sọ gbogbo yẹn mi ló fẹ́ bẹ́ẹ̀ lọ mi ló fẹ́ wá fi mí sí jọ o má gbé yẹn wá mi o sẹ́yìn rárá sọ èmi ni kókó lẹ́tì àfọ̀yẹ́bà orí ọ̀ kókó lẹ́tì ìyá ìrora kò ní bìlẹ̀. ẹ ẹ ṣe mo dúpẹ́ bí ẹ ṣe gbà wá tọwọ́ tẹsẹ̀ látàárọ̀ ẹ náà mi dùn nínú ilé yín ò ní àbí o. ẹ ṣe rí ọmọ tẹ fi fún wa yìí inú wa dùn lágbára Ọlọ́run tó bá ti ń fi ẹsẹ̀ kan kúnlẹ̀ báyìí yóò mọ fẹ́ kejì dìde. nǹkan kò ní í ṣe kò sì ní í ṣe ọkọ rẹ náà mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe pọ̀ sí i àbúrò mi sórí ẹ̀yin ará èkó ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa múra yín bẹ́ẹ̀ ṣe máa dúpẹ́ lọ́wọ́ ara yín ìwọ náà wà bá ń dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa torí bí ẹ ṣe gbà wá tọwọ́ tẹsẹ̀ inú mi dùn inú ilé yóò ní dàrú. <laughs> ẹ kò sí ẹbí pẹ̀lú wa kì í ṣàlejò ara wa so gbogbo àná là máa ń wa bí. ojú rẹ̀ ṣàyẹ̀wò ló kú ẹ̀mí àti àwọn tí mọ̀ra pẹ̀ díẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ìyá wa tí wọ́n jókòó sọ̀rọ̀ yẹn ẹ̀yẹn ìyá ọkọ mm, mo dúpẹ́ lọ́wọ́ wọn gidi pé adájọ́ ọjọ́ òun kò ojú sì ríra àdúpẹ́ fọlọ́run ẹ ṣe rí ti oníyàwó ṣíṣe bàbá wa mm, ṣíṣe ni àmọ́ kì í ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí mm, torí á wù mí kọ́lọ́n kó gbà fún mi bẹ́ẹ̀ kí ìyàwó ká gbóhùn ọmọ ká gbóhùn ìyá náà ṣó ti yẹ yín báyìí ká wá mú ìkómọ àti ìgbéyàwó káwá dàpọ̀ kò yẹ yín ìgbà yẹn gan ni gbogbo ẹ̀ tó tó yóò tó rí bá a ṣe fẹ́ bó ṣe wù mí nìyẹn kọ́ lóun kó gbà fún wa àbí kí lóun ní mo wí àyàn tí mi. bẹ́ẹ̀ni ṣé bàbá mi ṣe bá yẹ sọ yìí bẹ́ẹ̀ gẹ́rẹ́ la ṣe máa ṣe kọlọ wa bá mú ọjọ́ náà kó bá jẹ lọ́jọ́ ayọ̀ ká gbóhùn yà ká gbóhùn mi kí bàbá kan kó fọhùn kí kankan kó má ṣe ẹnikẹ́ni àgbọ̀rọ̀ lọ kájọ péjú ká ṣe. àbí ìyá ẹ ṣeun gan mo dúpẹ́ gbọ́dọ̀ ń kú bóyá èmi náà ò sọ̀rọ̀ ṣe láti sìn lọ mo fẹ́ kẹ́ mọ̀ kankan pé àti di one family báyìí ṣe rí dámiláre àti bùsáyọ̀ ọlọ́run àṣẹ wọn lọ́rọ̀ ara wọn kalẹ̀ èṣù òníyà wọn ṣe wá rí gbogbo ọjọ́ yòówù tá a bá mú pátápátá ọjọ́ àkó àwa náà la máa fẹ̀mí la máa fẹ̀mí wa báyìí ṣe tó máa ṣojú ẹ̀mí wa ò ní fi wá ṣàwátì ọ̀ nínú ọ̀ṣẹ́jú kan fún wa ṣe wá rí ilé tiwa o jíjẹ mímu ìrọ̀rùn báyìí ló bá. máyìlọ. alọ́mi. máyìlọ. alọ́mi. ntẹ̀mújọ́ tẹ wá yẹn. bẹ́ẹ̀ni o ti ṣètò ilé. ilé ni mo wà tẹ̀lé. àwọn èèyàn ó da alẹ́kẹ́ tó kú òsì. wàhálà ẹ ṣe. a lè mú ma lélẹ̀ yìí nìkan. ẹ ẹ àwọn mi sá. pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ ẹ o <laughs> pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ ẹ o. wà á lọ sọ́dọ̀ ìyá ìbejì ọwọ́ aṣàlàyé fún ìyá ìbejì pé aṣọ tí mo gé ìyá dọ́ǹkà gbé ránṣẹ́ yẹn wípé kó gé ọ̀pá mẹ́fà àti ẹ̀kú òǹbẹ pé èmi ò rán sáì tó fẹ́ràn o kó gbé tèmi fún ẹ kó máa bá mi gbé bọ̀ báyìí ó ti gbọ́. dádì nǹkan bá mi pè wọ́n wá. Bùsáyọ̀ o ò rí mi lórí ìjókòó ni. mọ́mi ẹ̀gbọ́n mi ìbá yín lọ́rọ̀ o kẹ́yà fi mí lẹ̀ kí ló dé ṣọ́ọ̀bù mi nílẹ̀ yìí ẹ tó máa ń pe gbogbo àwọn àbí àwọn ayé ẹ̀yin náà jáde ẹ̀yin akẹ́kọ̀ọ́ mu wọ àbí ẹ̀yin jókòó síbi àbí ìgbà yín lọ́rọ̀. Bùsáyọ̀ kí ló dé. ẹ wo èmi náà ti sú ẹ̀mí báyìí o èmi ò fẹ́ dáni láre mọ́ o ó ti sú mi mi ìfẹ́ mọ́. torí kí ni. ẹ wo ní ojú oorun ni ìyá dámiláre ti máa ń yọ sí mi nínú kó gún mi lọ́bẹ̀ nínú kó fún mi lọ́rùn ọ̀rẹ́ kó máa sọ fún mi pé ohun tèmi níjì o ọmọ òun kọ́ ni máa bí fún ẹ̀yin náà jókòó síbi báyìí ẹ wò ẹ ẹ ẹ ẹ ẹ mi mọ̀ tọ́mọ wọn bá fẹ́ lọ́kọ ó máa jáde ni eléyìí tó bá jẹ́ kírísítẹ́nì wọn á gbọ́dọ̀ pásítọ̀ lọ eléyìí tó bá jẹ́ muslim á lọ sọ́dọ̀ àwọn àfà eléyìí tó bá jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ náà á gbà lọ èyí jókòó rẹ̀ wò mí ẹgbẹ́ wa lè ń jẹ́ fẹ́ pa ní àbí. ní sùúrù fẹ́mi ẹ̀ àwa náà ò dákẹ́ à ń ṣe àdúrà tọ̀sán tòru èmi àti yẹ́ ẹ̀. kí n tèmi gan mo rà ń gbà wọ́n mọ́ yìí wọ́n fi ṣí ẹni bẹ́ẹ̀ náà lọ wọlé gàlàtà tó ò lè kí mi ìwé mímọ́ ní bọ̀wọ̀ fún ìyá àti bàbá ẹ̀kọ́ jẹ́ kó lè pẹ́ lórí ilẹ̀ èmi dẹ́ ní àrífín ẹ̀ gbogbo ọ̀tọ̀ ṣọ́ọ̀ṣì èwo ló yọ sí bàbá ìlànà ń bẹ̀ mo béèrè. bí ìgbà yìí lọ́rọ̀ ẹni ò fẹ́ dání láìrọ ni mo ti sọ yẹn bó o fẹ́ mọ̀ mo fẹ́ mọ̀ nìyẹn. ó wà lára ẹ onírasẹ̀. ọmọ àlè lọ́jọ́ inú ẹ̀ta lọ́jọ́ ta bàbá bàbá bàbá tó bí ẹgbẹ́ ẹ̀kọ́ kọ́ bùsọ̀ lọ́rùn kọ́ bẹ̀ sí aṣọ ọmọ lọ́rùn kọ́ ní kí ló ó wọ̀nyẹn ó wà rọjú bẹ́ẹ̀ mi ìyá Bùsáyọ̀. abẹ́. bó tó máa ń dùn mí ṣá ó máa ń dùn mí ibi tó bá yẹ kí n ti bá ọgbọ́n tí n bá bá àgọ̀ níbẹ̀. ọgbọ́n àtàgọ̀. Ah, ah, ṣé màá kúrò lórí àgbọ̀ wàhálà tó wà láì sílẹ̀. lọ́nà wo. ṣé màá ipò ti sọ tẹ́lẹ̀ sórí ẹnu ẹ̀ yìí ńṣe ló yẹ kó máa ṣọ tó bá ti ń sọ̀rọ̀ ó ti sọ pé kì í ṣojú ẹ̀mí ẹ ní Bùsáyọ̀ ṣe máa fẹ́ darí ṣé kò ti máa ṣẹlẹ̀ báyìí. àlọ́ lè ní bàbá àtọmọ yín sẹ́ẹ̀ ẹni tẹ́ máa kókó sílápò lẹ́wọ́ náà dẹ̀ ní fún yín ṣe. Ah, ẹ bá kú là á ṣẹ̀bẹ́mi tún nìyá dẹ́rẹ̀ tí ọmọ rẹ̀ rí gẹ́gẹ́ bí àgbẹ̀ lójú oorun àbẹ́mi tún kọ́ láì jẹ́ báyìí. kò burú. tí ọmọ tó wọ ọjà lẹ́mi lórí ẹlẹ́dàá mi á bí onítọ̀hún o. wo ni. ṣé ojú ọmọ ọdún kọ́ rẹ̀ fẹ́ ṣe tọ́lá mọ̀ ọ́n ọdún sí owó ọ̀fọ́fọ́ ọ̀fọ́fọ́ ṣé ojú ẹ̀rọ ẹgbẹ́ ta ni ó wà lára yín. ó ti délé ó ti délé báyìí kó mọ bó ṣe máa yanjú. ẹni ní káwọ́ bẹ̀ ṣé èmi mú mi Ṣayọ̀. ẹ bẹ́ẹ̀ ni èmi ni mọ́mì ẹ ẹ̀gbọ́n ta ló ń sọ̀rọ̀. orúkọ ti ní Dr. Abiona láti Ìfìsáyọ̀lẹ̀ hospital ní Òkìtìókòdù. kí lẹ fẹ́. Bùsáyọ̀ ọmọ yín wọn ló gbé sí hospital wa ní nǹkan bíi nine thirty lálẹ́ àná. ẹ lọ hospital yìí kí ló ṣe kí ló ṣe sà. a rí i pé oyún tó wà nù ó ti bàjẹ́. Abortion. Oh my God. Oh my God. Kí ẹ báwo báwo. Ṣùgbọ́n adúlọ́tò dúlọ́sì gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa, ó wà láàyè. Yes sir. Ìgbà tó gbádùn díẹ̀ náà ló fún ẹ ní mobile phone láti jẹ́ kí a bá yín sọ̀rọ̀. Àdúgbò tí wá gìn díẹ̀ ọgbà gègé là ń gbé. Bọ́dọ̀ hospital tọ̀dọ̀ yín yẹn sà. Fisayo hospital. Ẹ náà rí i pé ilẹ̀ ti ṣú báyìí tó bá dé àárọ̀ ọ̀la tẹ́ bá ti ń bọ̀ ẹ̀yìn ẹ̀pẹ̀ yìí ẹ̀ máa jú ọ̀run fún yín. ẹ ṣe gan sa ojú òní tì yín ẹ ṣe mo dúpẹ́ ẹ jọ̀ọ́ ṣàbàmì tójú ẹ̀ dáadáa ṣe ti gbọ́ ẹ màá sọ fún bàbá ẹ̀ náà ẹ jọ̀ọ́ ẹ máa retí wa láàárọ̀ ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ ẹ káwọn náà ṣe bá mi fojú tó dáadáa ṣe gbọ́ okay bye. Ah! ọlọ́run má jẹ́ sórí burúkú o. lórí. ẹ o ṣe. irú ìgbẹ́ ló ké lọ́gbọ̀njọ́ òrùba ẹ̀ ìwà àti ni. èmi àti táǹkù ni àbúrò ká àbúrò ká. ẹ kí ni tó ṣẹlẹ̀. kéèyàn wà láyé yìí ọlọ́yọ̀ méjì jọba ń pariwo pọ̀ mọ́ ọkùnrin tiẹ̀ kọ́ wo Bùsáyọ̀ ó ti lọ ṣẹ́yún. ó ti gbé ẹni àwọn fún ọba jó gbọ́ nígbà tó mu yẹn lẹ́nu gbẹgbẹgbẹ lọ́sàn tó bá kú àbá gidi ni ẹṣẹ́ kò yẹ kó pé ọmọ ìpalẹ̀ kó bá sọ tó jò tọrọ àmọ́ràn ni ẹ máa yí mi láàrin ara ibẹ̀ máa gbá bí ẹni gbá bọ́ọ̀lù olódélẹ̀ yìí. ọsítù wo náà ló wà báyìí. ọsítù yìí bo wọn ní ọmú ẹ ìkòròdú ní ọsítù ti lọ ṣẹ́yìn wà. kò dún láti bí ìsìn kò dùn. dókítà yẹn ní kódà gbà tán ṣe tán ṣe díà sí yẹn tán wọn ló eh. bẹ̀rẹ̀ sí ní bleed ní ọlẹ́jẹ̀ ẹ̀ pọ̀ débi pé àwọn ò mọ̀ pé ẹ̀mí ẹ̀ tiẹ̀ lè wà. báwo la wọn lẹ́tà làwọn wá sínú báàgì làwọn wá rí fóònù nọ́mbà yìí làwọn fi pè. Eh, eh, kò sí ṣe kò sáà ṣe já lọ. láago mélòó. bùrọ̀ o ní ilé lọ. báwo la ṣe máa ṣe. Ah, mo ti sọ fún dókítà yẹn pé tó bá ti láàárọ̀ la máa wá. Ah. ilẹ̀ ti ṣú one thirty ìbí akọni sí kò láti bí báyìí. àbúrò bá ṣọ̀rọ̀ kéèyàn ṣọ̀rọ̀ ẹ̀ wò. èmi ò lè torí ọmọ kan para mi kò possible. torí gbogbo tó yẹ ká bí ọmọ ṣe ọmọ tún ṣe ìyàmọ́ kò ní bàbá dáadáa. èmi ọmọ tó wà láàrin yín tẹ́pẹ́ tí bá ń pa yín sọ̀tọ́ ọ̀bà ẹ̀rọ máa yí mi sọ̀tún ẹ̀ máa yẹ bá máa sọ mí di bèbí láàrin yín ni. ilẹ̀ náà ní pẹ́ mọ̀ ah. jẹ́ àsúngbà yẹn. ẹ̀yà wọn. bá ní lọ sùn sáwọn yẹn mo lè pẹ́ tó jí jẹ́ àsùn. ẹ ẹ ẹgbẹ́ yàrá yín náà ẹgbẹ́ yàrá yín náà jàre. bọ́dà ọ̀rọ̀ bàbá jí yín ẹgbẹ́ yàrá yín lọ. ẹ̀yin náà wọn lákòóbá ọlọ́wọ́ má jẹ́ kéèyàn kéèyàn àgbákò àwọn èèyàn. mo gbàgbé fìlà ọbẹ̀ tàkẹ́yà mú mi tí ẹ rí ẹ ṣá ẹ ṣá mọ ẹjọ ẹjọ ẹjọ. ẹjọ wọn àmì àárọ̀ kùtùkùtù aago márùn-ún àbọ̀ ni kò jẹ́ ká bọ́ sọ́nà. ẹjọ́ wá jí ẹ kẹ́mọ falala tó ti yẹ kó báyìí ṣáàtì kí wá jí ẹ láàárọ̀ àwọn alákòóbá olórí ò lè súnmọ́ báyìí nìtì. àbí àbúrò mi ẹ káàárọ̀ ṣé lóòótọ́ nìkan tẹ́ pè ní fún lórí fóònù yẹn. àǹtí òótọ́ ni náà. abẹ́rẹ́ nǹkan tí mo sáré ṣe fún mi báyìí. ah jésù. Ah! ọ̀nà ó dùn mí oyún oṣù mẹ́fà. oyún oṣù mẹ́fà. oyún oṣù mẹ́fà mo sáré lọ bàjẹ́ kí lè ṣe mí kí ni mo ṣe fún ó kò fẹ́ bà mí lórúkọ jẹ́ ni. ẹ dúró lọ sẹ́yìn àti ìjọjà ni. Ah! mi ò bá jà lórí àwọn ọ̀rọ̀ jagbajagba tí ò tẹ̀ ṣe ń gbọ́ sétí ó lóun máa lálọ́ máa rí mọ́mí mi lójú oorun àlùfáà tó sú mi o ó sú mi báyìí o. anyway iṣẹ́ ti pa àwọn parents ẹ̀ ṣá. ẹ dókítà láwọn ti pa àwọn parents ẹ̀ lánàá láwọn ti pè lánàá dẹ́nu ìgbà tẹ́mi gan débi lè nìkan mo ti make sure mo ti pè wọ́n mo dẹ̀ dúró pé kán dé ni tó bá ti dé báyìí ọmọ wọn rèé bó ṣe bá yára jẹ àyọwọ́ mi. ah ọmọ yìí náà la yá o. àti oṣù mi o. mo ló wà ń sìn. ó wà ní wọ́ọ̀dù. ó ní sókè wọ́ọ̀dù wa. madam. ah dókítà ẹ káàárọ̀. báwo ni iṣẹ́ wa pa ṣé kò sí problem. n kò rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yóò ń rẹ̀ mí díẹ̀díẹ̀ wọ́n á ní kí n wá fún check-up ẹ dẹ̀ mọ̀ pé ìlera lóògùn ọ̀rọ̀. no problem eh, nurse títí. bá mi wá káàdì ọgbọ wá fún lọ́wọ́sì ẹ wọn. ṣé ẹ̀ ń bínú sí mi lè ṣe sọ pé ìjẹ mi ìbínú torí oúnjẹ kọ́ mi ṣe wá sí báyìí. ó dáa ṣé kìí ṣe tíì fún ah. mi. sísá ẹ má bínú pé mo dá yín dúró jẹ. my dear àǹtí màá bínú náà mo jẹun. Ah, kí àní ní tí mo torí ẹ̀ wá ẹ jẹ́ kí n yanjú ẹ̀ tí má tẹ̀ máa jẹun. ó yá ẹ jẹ́ ká bọ̀. torí ọ̀rọ̀ ọmọ yẹn mi ṣe wá o. Bùsáyọ̀. bẹ́ẹ̀ ni Bùsáyọ̀. ẹ wo àlè ló mọ burúkú fẹ́ kún pàjẹ́ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbà fọ́ lọ́hùn ṣe ní ṣe ló yẹ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pẹ̀lú mi gan ó ń ṣẹ́yìn oṣù méjì tẹ́ ń ba lọ sọ́hùn kábílì ta ṣe oyún oṣù mẹ́fà ó ní láti gbà tí ẹ ti wá wò òun lọ hospital tètè sanwó hospital bill olóhùn rí yín wọn wọn wá distagency ìbẹ̀rù lè jẹ́ kó wálé ilé ọkọ ẹ̀ náà kò lè lọ pàtó tí lóhùn fẹ́ wọn mú bó ṣe dín pé dọ́dọ̀ mi nìyẹn mo dẹ̀ bá sọ̀rọ̀ torí pé kò ṣe pé n tó ṣe náà ó dùn mẹ́mi náà nínú kó tiẹ̀ fọyín sílẹ̀ tó bá dẹ̀ bíi a máa tẹ̀ fèrè a máa rí yẹn tọ́ka sí àmọ́ bọ́lá ò ṣe kọ́ ni òun ló rí dá mi láre tó ló ń fẹ́ fẹ́ olódà lóhùn ò fẹ́ mọ́ òun tó rí ojú ọlọ́run bá mi tó. ẹ wo àǹtí àǹtí ẹ má jẹ́ ń tán yẹn ṣe rí àtijọ́ tí ẹ ti máa ń bá ọ̀rọ̀ wá síwájú mi mi ò rí pé mo kọ̀rọ̀ sí yín lẹ́nu rí àmọ́ eléyìí màá kọ̀ kí ló dé sáwọn fẹ́ bà mí lójú jẹ́ ẹyẹ wo oyún oṣù mẹ́fà kí wọ́n wo sùsùsù kó ṣe oyún oṣù mẹ́fà ṣó fẹ́ parẹ́ ni ṣó fẹ́ parẹ́ sí mi lọ́rùn ni àbí kí ló dé irọ́ o irọ́ o kó má tiẹ̀ jẹ́ torí òun rárá ṣé kìí ṣe pé ẹmu dání wá síbi. ilé mi ló wà. ọ̀dọ́ yẹn ni kò máa gbé o tó tún bá fi ojú mi rí a kàn dín yọ èmi mo sọ bẹ́ẹ̀ yàtọ̀ rí pé mo lè ti ń kó mọ́ra mo ti fojúlẹ̀ fún gbogbo nǹkan mo ń jẹ́ kí ó jẹ́ kó yẹ pé nǹkan tó bá ti ṣe nínú léyìí abẹ́lóge so torí náà ó ti rò wípé gbogbo nǹkan tó bá tiẹ̀ wú òun lòún kàn lè dédé ṣe kí ló dé irọ́ o èmi náà máa kájúlẹ̀ fún pátápátá ń sìn ni. ó tó gẹ ó fẹ́ kí iye ẹ ọ̀rọ̀ lára mi ni àmọ́ ọlọ́run ò dẹ fún. ẹ eh, my dear hmm? ẹ má bínú ó tún kẹ bínú lóòótọ́ but ẹ̀rù tàǹtì náà ẹ mọ̀ pé àǹtí ò gbọ́dọ̀ bá nǹkan wá sọ̀rọ̀ yín kẹ wá kọ̀ fún un ó ti ẹ jọ ẹ̀rù tàǹtì. Ah! Ah! tàǹtì ni kẹ wo ìjọ. ọ̀dà kò burú ẹ wọ àǹtí ẹ tóbi lọ́wọ́ mi gan mi ní tán yìí okun ọmọ ìyá dẹ̀ yìí if not ah èyí tó ṣe yìí in fact mi ò rò pé rí ìbínú mi rí tó báyìí rí anyway mo fi gbogbo ẹlẹ́fọ̀ lọ mo fi lẹ́fọ̀ lọ. ibo ló wà báyìí. ọ̀dọ̀ mi ló wà ọ̀dọ̀ mi ló wà. ọ̀dà. àmọ́ ẹ ẹ jẹ́. ó ti tán ó ti tán ó ti tán. ẹ àti ẹ máa ṣe ẹyin pẹlọwẹ ọgbẹrẹ tí Ọlọ́run ló mọ àwọn méjèèjì. jọjọjọ ya ẹ àǹtí mi ò ní lè dúró tì yín pẹ́ wọ́n á ṣe oúnjẹ fún yín kẹ́ kẹfílà tó. mo lé òde kan tí mo sáré lọ bá ẹṣẹ gbọ́. ẹ ṣàfẹ́fẹ́ ti kú ọ̀rọ̀ yìí. kí ni màá rí wọn bọ̀ fẹ́ sáré. Hmm, bàbá ọmọ kọ́ mọ. Ah, ah. ìyàwó méjìlá àbúrò yìí fẹ́ bùsáyọ̀ lórogún mi gbogbo tí bùsáyọ̀ bá sọ nílé ìlàbẹ́gẹ́ ọlọ́run mọ̀mọ́ bá mi tú wọn ká ṣé lẹ́nu ìgbà tó lọ́run tún wọn káyè àlàáfíà wẹ̀wò atẹ́gùn àlàáfíà fẹ́ sí mi ebi gan mò ń sùn mò ń jẹun tó wù mí ọkàn mi balẹ̀ mi ìrẹ́yàn pàṣẹ wàá fún mi ní ilé ọkọ mi ẹ wò àǹtí àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àmọ́ ẹ bá Bùsáyọ̀ sọ̀rọ̀ kó ṣe jẹ́jẹ́ hmm, kó ṣe jẹ́jẹ́ o. ṣé nítorí pé wàá fẹ́ràn Bùsáyọ̀ ah. tẹ́wọ́ kò fẹ́ràn àtúndì kò fẹ́ràn ẹ̀ gbogbo ẹni oníkọ́mọ mi máa pàṣẹ nulẹ̀ kí bàbá ẹ̀ máa gbé lẹ́sẹ̀ èmi ò lẹ́nu ọ̀rọ̀ nulẹ̀ ọkọ mi ẹnujọ́ mẹ́ta tí ò sí nílé yìí ẹ wò mo sùn inú mi dùn mo jẹ tó wù mí láti. báwo ni ṣé ẹ ń jọ ìkó. Ah, mo kúkú gbádùn ẹ mm. ó kàn jẹ́ pé yá kọ́ndíṣọ̀nù àbí kílẹ̀ ṣe ń pè tó tàn lé mi lórí kílẹ̀ tó wọ̀. ẹ̀bùn tí máa wà rí ikọ̀ lára. bí n bá máa sùn lálẹ́ má tán bá pa o. báyọ̀ mo ti bá màmí tó bá ṣe díẹ̀ sí bàbá yín gẹ̀ẹ́sì kan tẹ̀lé jẹ àbí. Hmm. ṣé ọkọ mi mo á kẹ́wọ̀ọ́ náà ṣé mo dúpẹ́. Hmm. Ah, ẹ káàárọ̀ wa yes wa adúpẹ́ wa kálàfíà lè dé adúpẹ́ ra wa adúpẹ́. Hmm. báwo ṣe wá kí. ilé aya mi ilé ṣe dáadáa ni ilé ńkọ́ ẹ̀yà àkókunra o àfọ̀n agbókó tó wọ̀ agbóhùn yá agbóhùn ọmọ lẹ bó ṣe ń forúkọ ọ̀tún kúnlẹ̀ báyìí ó máa fi tòsì dìde ni ẹgbẹ́ ẹ̀ báyìí ló máa bá ilé. ẹ mọ́mì ẹ jọ torí ọlọ́run mo ṣẹ̀yìn dámúláre ló jẹ́ kí n ṣẹ̀yìn torí mo ti máa ń wọ̀ pé kó jẹ́ kí n mọ mọ́mì àti dáàdì kò dá mi lóhùn mm. even kí n tó lóyún ara mi ti máa sọ fún un kó wàá dùn mí pé ẹ̀yin lè wá wá látọ̀yọ̀ tẹ wá mọ̀ mí lẹ́kọ̀ọ́ mi báyìí ìjọ torí ọlọ́run. ee eh, aya mi dìde dìde dìde yòókù ẹ eh, ò ṣẹ mí o ṣẹ mí sórí àyíwọ́ ẹ̀ gan pàápàá èmi àtọkọ ẹ̀ lájọ mọ̀ sí nítorí kí ló ti fẹ́yàwó kan bẹ́ẹ̀ náà rè tó mu wá sọ̀yọ̀ tí gbogbo arọ́yọ̀ rí pé ọmọ mi ti múyàwó wálé àfi bódẹ̀ ṣe yá tó ní oṣó ni mí àjẹ́ ni mí tó lóun rí mi lójú oorun bó ṣe lọ bóyá oṣù mẹ́fà jẹ́ nìyẹn akérègbè kò dẹ̀ kí n fọ́ ilé epo lẹ́ẹ̀mejì mo ní kí tiẹ̀ yìí má tún rí bẹ́ẹ̀ jẹ́ kí mi fúnra mi kí n tẹkọ̀ létí kí n wá wù ẹ̀ òun ló jẹ́ kí n wá. ẹ̀yin kí lè máa wá jẹ báyìí. nǹkan tẹ́ bá ti gbé fún mi jẹ ni màá jẹ. torí dámiláre tí n bá ti sin ilé báyìí kíchìn yẹn ìwọ ló jẹ fún. ìwọ ló mọ. ẹ jẹ́ kí n bá yín lọ ro àmàlà mm. pẹ̀lú gbẹ̀gìrì. àtẹwédú. ó ṣe ọmọ dáadáa ọlọ́run kúkú kẹ́ fún mi àbúrò ọmọ yìí ó mójú lọ́jà o. ẹ láìkẹ. ah mo nífẹ̀ẹ́ sí ọmọ gidi ni. mo ti mọ̀ pé máa láìkẹ. èmi nífẹ̀ẹ́ o. ẹ ṣe máa mi ẹ ṣe o. léyìn ni wà ju tó mú wájú sí lọ. o hmm. ní bí mo ṣe ń sọ sí. Ah! mo jẹ́rìí mo jẹ́rìí máa mi mo jẹ́rìí ẹ ṣe máa ẹ ṣe gan. èyí tó mú wájú sí agogo mo ṣe sọ mo ṣe sọ hmm, ó kàn ṣe báyìí àṣẹ́kọ̀ọ́ tó máa ṣe wà ní ẹ̀ ní ìdá. gbogbo ẹyọ náà máa mi. Hmm. ìdá ó máa lè jẹ́ tó tọ́ rẹ̀ nìkan. ti lọ. ọ̀rẹ́ báwo máa gbé ìgbà gbé ìgbà tó ga jù. báwo ni. bá a dìde dé. ó yá máa bọ̀ wájú kan tó máa kọjú bọ̀ kí ló dé ìyá ẹ̀ ló bá mi sìn ó ní òun fitimize òun nínú ilé kí ló ṣẹlẹ̀ kí ló fa ìnilára kí ló dé kí ló ṣe fún ẹ. látọdún sọdún ṣé wọn náà mọ ni àìmọye oṣù àìmọye ọdún tá a ti ń fẹ́ra wa àárò mi ra rẹ jẹ. so wọ́n tó dẹ̀ ẹ̀sùn ẹ̀mí kájọ máa gbé ápìlì kò sọ̀rọ̀ ọ̀nù yẹn. Gbóyèga Gbóyèga ṣe fẹ́ gbọ́ tèmi ṣé òun ni ọlọ́run tó ń ṣe ọmọ. dámi má da ọlọ́run lẹ́bi o kọ́ lọ́ má bàa da ẹ lẹ́bi. èèyàn máa ń ní sùúrù ní tọrọ bá dirú nǹkan báyìí ṣùgbọ́n bẹ́ẹ̀ má kọjú lábẹ́ ìbò náà kó má bàa ju ẹ láwọn. tiẹ̀ dúró dúró dúró náà ó mọ nǹkan tó tẹ̀ wá tó ní mi lára jù ni pé ó lóun fẹ́ rí mi pẹ̀lú obìnrin wọ́n sọ fún abẹ́sẹ̀ ní mi lára ńlẹ̀ wọ́n sọ pé mò ń kó obìnrin kiri nígbà tí wò lè yé sóògùn ìgbúdọ̀ ṣé orí bíbẹ́ lògùn orí fífọ́. nǹkan nǹkan. ṣé o mọ̀ pé ìfẹ́ ló wà mẹ́ ó rí ẹ pẹ̀lú obìnrin ìfẹ́ ló wà mẹ́ ṣé ìwọ náà lè gbà kú rí pẹ̀lú ọkùnrin kó wà nínú ilé ẹ̀ ṣé bí ìwọ lòbí ìwọ náà dẹ lòbí oníyèjì ẹ tó bí yín lọ ẹ lọ bá wọn ẹ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yín fún wọn ẹ bá sọ fún wọn wọn á jáde tí ẹ náà jáde lọ tí ẹ bá wá tọ̀ wọn lọ tó bá sọ wípé àwọn ò mọ̀nà kankan padà wá bá mi ṣé bí ó ṣe wáyé àfáà ni o aláwo ni o wòlíì ni o gbogbo ẹni mo ń ṣe pọ̀. ẹni ẹ̀rọ náà. ojúbọ̀ ò ṣe gbélé ayé mo bẹ̀ ẹ́ torí ọlọ́run and then mo fẹ́ kó o nífẹ̀ẹ́ ọmọdé yìí o sórí ibi tí ìfẹ́ bá ti wà ibẹ̀ lọ́mọ máa ń wà owó máa ń wà ń bẹ̀ ohun gbogbo tó jẹ́ eré ló máa ń wà ń bẹ̀ ṣùgbọ́n ilé tíjà bá ti ń wà eré máa ń sá fúnlẹ̀ ni o. mo fi ọlọ́run wa bẹ̀rẹ̀ má tún jẹ́ kó wá pẹ̀jọ́ sùn mọ́ òkúlù ọlọ́run ó yá ní fúnra kúlẹ̀kúlẹ̀ kúlẹ̀kúlẹ̀ kúlẹ̀kúlẹ̀ wọn náà fàmọ́ra àbẹ́wò ni òun yẹn ẹ̀ ẹ̀ èmi ò bí ò fẹ́ mi ò má tó wá yẹ máa bá parí ìjà ṣe ọ̀rẹ́ mi ṣe báyìí bá mi club rọ ni ṣé ti yé báwo ni ṣogbọ́n mẹ́ta ok yes. We'll do that. Okay, I'll do that. ẹ mà ní ṣàṣetì ẹ jọ sá mo wá sáàdì yìí ni. mo dẹ̀ fẹ́ kẹrùn mi lọ́wọ́ ṣé rí ọmọ tẹ́ ẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi àkọ́bí mi ni yípo èèyàn ń ṣàbí amọ́láyé ọmọ tí mo kọ́kọ́ bí náà rèé láti bí ọdún mélòó kan ló ti wọlé ọkọ mi lágbà tó ti wá wọlé ọkọ à ń retí kí ọlẹ̀ ayọ̀ kó sọ àgbọ̀pá àgbọ̀pọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ kó gbogbo abiyamọ tá a bá ti sin mọ́ lọlé ọkọ ohun tó dẹ̀kú tá a máa retí ni pé kọ́lẹ̀ ayọ̀ kó sọ kọ́lẹ̀ máa kí wa kú ewu ọmọ àmọ́ láti bí ọdún mélòó kan aṣáàrí wípé gbogbo ẹ̀ bákan náà ló rí ìdí rèé aṣáàṣà sọ̀tún àṣà sósì ọkọ ṣe tẹ́sítì òun náà ṣe tẹ́sítì wọ́n wọ ọkọ títí wọ́n ní kò sí nǹkan kan tó ṣe wọ́n wo ìyàwó wọn ní kò sí nǹkan kan lára ah, ah. kí wàá ló fà á tí ìdúró ìfiwáyé ọgbọ́n pàápàá ó wá tó gẹ́ pé èmi wa ló máa ń kọ̀m̀plé gbogbo àwọn ọ̀rẹ́ òun ló ti bímọ tán gbogbo àwọn ọ̀rẹ́ òun làwọn ti lọ bá ṣèkó mọ́ ẹlẹ́wọ̀n pé tọkùnrin bá ti ń kọ̀m̀plé ní báyìí ẹ ẹ nǹkan míì ti ń bọ̀ nìyẹn á di pé káwọn ọ̀rẹ́ máa gbà ìdí nígbà tí mi èmi ẹnu dákẹ́ tí mo bẹ̀rẹ̀ sí ń sá sọ́ọ̀tún tí mò ń bi àwọn ẹ̀kọ́ ẹgbà mi ẹ má wò báyìí àyàn wa ni gbogbo nǹkan báyìí bá ṣẹlẹ̀ kì í ṣọ̀rọ̀ olóògùn dókítà nìkan ni èèyàn máa ń tẹ̀lé ká fẹsẹ̀ létò èmi ò mọ̀ bí kankan ah, ọ̀rẹ́ mi wá ní òun máa júwe èèyàn kan fún mi pé bàbá tó ń fẹ́ júwe fún mi yìí o bàbá yìí ò fi pé kan nínú owó bá ṣe rí ló ṣe máa sọ fún mi o àmọ́ ká lọ síbẹ̀ tó bàbá ìjọ ẹ gbà mí sáàdì yín ni ẹ jọ. àwọn tó la yóò sì gbà ọ wọn gbà ọ wọn gbọmọ rẹ torí bí ẹran bá sáwọ gbà ńṣe lọ gbà á gbà àwọn ìyá mi ọ gbà ọ sílẹ̀ hmm. dákun ọmọ mi kí ni ó kọ rẹ. Bùsáyọ̀ kí ló kọ ọkọ rẹ. Gbóyèga. ẹ̀yin tó la yín gbọ́. wọ́n ní títí lórí ògbó bìrìpébìrìpé lómi ọkọ̀ dà dídà lómi ọkọ̀ dà adífáfún yẹ̀bẹ́ yẹ̀bẹ́ ń sunkún ẹ̀rí bí ń gbàwẹ̀ ẹ̀rí pọ̀n yẹ̀bẹ́ ń fọwọ́ oṣù nínú ìrírí gbígbẹ ẹ dákun ẹ̀yìn ìyá mi mo fẹ́ kí ọmọ yìí kó fọwọ́ oṣù ẹ̀ ní ògidì gbígbẹ mo fẹ́ kó tọ́ bọnú oṣù kó sì fi pọmọ la hmm, yóò sì rí bẹ́ẹ̀ torí pé bẹ́ẹ̀ ló wúrẹ́ ké bẹ́ẹ̀ làbùtà ẹ̀ fún un màálù tó jẹ́ baba ńlá baba ẹran á ní bẹ́ẹ̀ àwọn tó láyé ti gbẹ̀bẹ̀ ọ tọwọ́ bùsùn ó sì fi pọ̀ la. àṣẹ o àṣẹ o. Mhm. Mhm. bó ti jẹ́ nu ẹ ṣeun máa yí ya mi dákun ọmọ mi kí ló ṣe ọ́ tó o fojú ọ̀nà sílẹ̀ tó o wá ń ní ìgbẹ́. mo ṣàlàyé rẹ̀ àwọn ìyá mi ní wí fún ọ pé ó jẹ́ èèwọ̀ wọ́n ní ká tiẹ̀ wá ní pé ńgbà tó jẹ́ èèwọ̀ yìí ọmọ pé ó jẹ́ èèwọ̀ ṣùgbọ́n ń gbẹ̀yìn gbẹ̀yìn ọwọ́ ọmọ pé ó jẹ́ èèwọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá sì jẹ́ èèwọ̀ tó ló mú ọ̀pọ̀ pé bá pé èèwọ̀ pẹ́ẹ́nu rẹ̀ ọ̀bá ti lè ṣẹ̀jẹ̀ à ì nípa lára àwọn lọ́jọ́ iwájú àìpọ̀ ẹ̀jẹ̀ yìí lọ jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ó fẹ́ pokúrú muṣu tó fi lóyún dépò pé ọ bímọ ń wá tẹ̀síwájú pé ọ gbọ́dọ̀ jẹ́wọ́ ìwọ̀ tó jẹ yìí àwọn tí mọ̀ ọ́ kò yé mi mo ló yé wọ mo lọ jẹ́wọ́ rẹ̀ ń bọ̀ ọba jẹ́wọ́ àwọn wàá sọ nǹkan bọ àti nǹkan àròkésùn tá a fi kágbá rẹ̀ ńlẹ̀ tó fi lè ronú ní àfikọ́ jẹ́wọ́ o ojú ọmọ ní tiẹ̀. lójú ẹ̀mí mi báyìí wàá finú ṣoyún wàá fẹ́yìn gbọmọkun àmọ́ ìjọ ọ̀rọ̀ ló gbọ́ tí bàbá yìí sọ yìí wọ́n ní ó jẹ́ èèwọ̀ and nobody above mistake lóòótọ́ téèyàn bá ṣe mistake tó bá rí pé ohun tóun ṣe yòókù díẹ̀ káàtó tó bá wá rí pé ah kí ni kan ti gbọ́ pé òun ṣe irú mistake yìí ah ah kò sí ní tí òun àtúnṣe àádẹ́tún túnṣe gbogbo àtúnbọ́sètò ìwọ ló mọ̀ pé lórí ọ̀rọ̀ olóyún dé yìí èmi àti ẹ ti jà lórí o ti kàn mí lábùkù àmọ́ gẹ́gẹ́ bí abiyamọ wọn fi sọsọ mo fi para ni ní báyìí tí mo wá dìde tí mo ń sá sọ̀tún rìn máa jẹ́ kí wàhálà mi gbé wò ó ní oge ẹ̀wọ̀ irú èèwọ̀ wo ló jẹ́ ká sọ fún bàbá kan ràn wá lọ́wọ́. mọ́mí ah, mọ́mí báwo lẹ́yìn náà ṣe ń sọ̀rọ̀ báyìí èèwọ̀ tí bàbá sọ pé mo jẹ èmi ò mọ kankan pẹ́ o. má sọ bẹ́ẹ̀ Bùsáyọ̀ má fagídí ìjọba bẹ́ẹ̀ délé bàbá yìí sọ wípé ó jẹ nǹkan èèwọ̀ wípé nǹkan èèwọ̀ tó jẹ ìtò ò bá dẹ̀ pọ̀ oyún ò lè wáyé sọ ọkọ mi. mọ́mì mo ní mo mọ nǹkan tí bàbá ń sọ mo mọ nǹkan tó ń sọ ah, èèwọ̀ èèwọ̀ mi jèrò kankan mi mọ bí tí mo ti jèrò èèwọ̀ kan ò gbọ́dọ̀ sọ pé àgbàlagbà ń parọ́ ni ah, ṣé rí gbogbo nǹkan tó ti sọ látàárọ̀ kò yé mi kò sí òótọ́ kankan ń bẹ̀. èmi ń purọ́ àwọn ọ̀gá tí ń bá mi sọ̀rọ̀ yìí àwọn náà ń purọ́. ẹ kò sọ bẹ́ẹ̀ dájú ẹ kò ẹ ìmọ̀kọ́ ọmọdé èsì ọ̀tọ̀ ni tó ń sọ. bí o bá ṣe tìyá rẹ tí ń wò yìí ìṣẹ̀lẹ̀ bá fáyé tìlá fún un bá sì ṣépè fún un. Ah, àjọ àlejò ìjò ìjò ìjò bàbá kí ni ìtumọ̀ gbogbo nǹkan tẹ̀ sọ yẹn ń sìn. torí mi ìmọ̀kọ́ tẹ̀ jẹ́sẹ̀ mi ń sìn ẹ lè fẹ́ fá ìtẹ̀lá kí ló ẹ fẹ́ ṣépè fún mi àbí mo ní ìmọ̀kọ́ tẹ̀ sọ ẹ dẹ̀ ní kí n jẹ́ ọkọ̀ tí mi mọ̀. Ah, fún mi ẹ wò tẹ́ bá ṣe tán Bùsáyọ̀. Èmi. Ọ̀rọ̀ mi ló ń jókòó mi. Bùsáyọ̀. Bí mi bá ṣe fẹ́ gbà ń jókòó ni ẹni bá lè dẹrù rẹ̀ wò tí o bọ́ sómi ò sí ní ìgbà sẹ́pẹ̀ fún bẹ́ẹ̀ bí dín lọ́nu kọ́ máa tó kó èrò kò bọ́ sókè èrò kò tó. èmi èmi mo ṣẹ̀yìn ẹ̀rí mi gẹ́gẹ́ bí ẹni tó ṣẹ̀yìn èmi yóò ṣẹ̀rọ̀ rírọ̀ ó ní tó dé tèmi náà tí mo fi di gẹ́túndé dí báyìí ẹ wò dáàdì ẹ fèmi àti ẹ̀rẹ̀ èmi lọ bá níta máa ń wọlé padà wá kódà ṣẹ́rí gbàtí pẹ̀lú ẹ bá bẹ̀rẹ̀ ìjà ń ta èyí náà máa wá sa ẹ̀ wá là wá ẹjẹ lọba ẹjẹ tẹbi lọba tọwọ wà lè lọ wú ọwọ kò lè pa mí ìpàyà mi. èmi náà láì gbé gbọ́fà láì wú àbùkù máa dé àwọn orúmọlẹ̀. dùgbẹ̀dùgbẹ̀ tó fi lókè yìí o kò má wọlé rẹ̀. mo ti yẹra mi wò ọwọ́ mi mọ́. ti bínú lọ ó fi èmi sílẹ̀ síbí ókè á bá mi lé ṣẹ̀ṣẹ̀ láwọn ọmọ àwọn ọmọdé èsì gan pàápàá. kí ló lè fa dùgbẹ̀dùgbẹ̀ tó mi lò kèyí ó afọ́wọ́ fàmà kò sọ́wọ́ mi níbi ààbò má fojú aláwọ̀ alábòsí wò mí alábòsí onígbẹ̀yìn kò sápọ́nlé fúrú wọn. kò sáwọ́ mi níbi àbòsí má fojú alábòsí wò mí alábòsí onígbẹ̀yìn. Débúlé, dáàdì tí ì dé. Bàbá ò tí ì wọlé. Wọn ò tí ì wọlé. Hmm. Gbọ́ngbọ́, Bùsáyọ̀ ẹgbẹ́ ò tí ì débí. Àwọn wọn ò tí ì dé. Bùsáyọ̀ ò tí ì débí. Ah. Ah, Ọlọ́run máa fẹ́ Bùsáyọ̀ lẹ́ni o. Mi ò bá yọkùn bá nílé yìí, màá dúdú bíi pé á kú ẹ̀mí kan lẹ́nu ẹ̀mí. sọ́wọ́ mi níbi àbòsí má fojú alábòsí mi mí alábòsí onígbẹ̀yìn kò sápọ́nlé fúrú wọn. kò sọ́wọ́ mi níbi àbòsí má fojú alábòsí wò mí. ẹ káàbọ̀ jọ wọn lọ́ọ̀bì Bùsáyọ̀ ni o tó tó bá yá ń sì wá ní mo tún dé o tó bọ́ bọ́ tẹ́mi bá sọ kò ń jẹ́ ní lójú ẹ̀ o. yọ ara ẹ̀ balẹ̀ fún fúnra ṣe àlàyé fún mi pẹ̀lú sùúrù ní gbogbo tí ẹ ojú kó máa pariwo lọ. èmi mo tún pariwo yẹn èmi mo tún pariwo àbí. a ní mo ń gbọ́rọ̀ ẹ. Ah. ṣé mo pé àjọsọ ni pé kí n mú Bùsáyọ̀ lọ sí ọ̀dọ̀ bàbá tí wọ́n introduce sí wa nígbà tá a débẹ̀ bàbá yẹn wò sọ́tún ó wò sósì bàbá yẹn ní gbogbo tó fa ìdíwọ́ fún mi kò ju pé ó ti jẹ èèwọ̀ lọ ibẹ̀ kò ṣe kó péye nǹkan kan ṣe o pé èèwọ̀ ló kó ba ipò láì ṣe wípé ó dẹ̀ jẹ́wọ́ èèwọ̀ yẹn ipò ọlọ́run jẹ́ kí ọ̀tẹ́ ẹ̀kọ́ lóyún débi tó máa bímọ ni bàbá ìbàdàn ṣàlàyé pé kó rántí gbogbo tó bá ti irú èèwọ̀ tó jẹ kó ṣàlàyé káwọn lè mọ̀ nǹkan táwọn máa ṣe sí i èmi náà yẹ jẹ́ bí abiyamọ o torí oore ni mo ṣe báyìí torí wá fẹ́ di bí o tó ń fa àbùkù lémi lára tí ò dẹ̀ tẹ́ lọ́rùn yìí ìwọ ọmọ mi o ngbọ́rọ́ tí àwọn òwòwò ló jẹ́ the next tọ́mọ máa ṣe ni pé ó láti dìde lẹ̀ wọ́n lè jábílẹ̀ sọ́dọ̀ àbáyẹn ó lè bínú kú ọ̀bẹ àmọ́ náà wá yọ tí ó bá jẹ́ fún mo bá wù sáyọ̀ ọ̀nù lẹ́yìn ni tí bá bẹ̀rẹ̀ tí bá nà tọ́ báyìí tí ẹ̀ bá yọ ẹyin pààtì ní ara ẹ̀ kẹsọ́pọ̀ máa lè ní mí. Um, ṣé kò jù bẹ́ẹ̀ lọ. sọ ọ̀rọ̀ tí mo sọ yìí kò jù bẹ́ẹ̀ lọ lè sí. sórí agbọ́jọ́ apá kan dá àgbà òṣìkà ni ṣó ti yẹ tí Bùsáyọ̀ bá dé tí mo bá gbọ́ tẹnu ẹ̀ máa mọ nǹkan tó yẹ kí. máa wọ ibi Bùsáyọ̀ ẹni mọ ìbínú ilé yìí o. jọjọjọ jọ fi ọmọláyà balẹ̀ fún mi. bọ́bí wá bí ń tiẹ̀. kí ni mọ́mì kí. jẹ́ kó kọjá bọ́bí. jọ́ tó kúrò kúrò ìlú ẹ̀ pátá wo obìnrin yìí jẹ́ ká rújú tu ọ̀rọ̀ yìí ẹ̀yin báwo wá ni ó yà ń gbọ́ kí ló ṣẹlẹ̀ níbi tẹ lọ tó fi wá jẹ́ pé o ti wá oge wá ta lé ẹ débi pé o bẹ̀rẹ̀ sí fìyé àti bàbá tẹ lọ bá tajú. Ah, ẹ ṣe dáàdì dáàdì bọ̀ mo mọ̀ pé trust mi dáadáa. I do. ngbà tá a débẹ̀ bàbá yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ àwọn nǹkan tí mi mọ̀ wọ́n ní mo ti jẹ́wọ́ mo ti ṣègbà mo ti ṣàwọ́ mo dẹ̀ ní mi ìjẹ́wọ́ kọ́kọ́ mi mọ̀ kọ́ tó ń sọ nípa ẹ̀ nǹkan tí mo sọ nìyẹn o mú mi dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bínú. ṣé o ò fi mí lẹ̀ lọ́dọ̀ àbáyọ òbínú dìde. lóòótọ́ ni mo bínú but nígbà tí mo sọ fún ọ pé mi ìjẹ̀wọ̀ dáàdi ẹ̀yin náà lẹ̀ jókòó yìí tó bá yẹ pé èèwọ̀ kan wà nídìílé yín tí ẹ sọ fún wa tí mo rẹ̀ ti jẹ rí ó bẹ́tà kẹyà tètè sọ́nsìn sódà mo ò ní jẹ́ mọ́ bàbá yẹn kò ń sọ rubbish ló ń sọ lẹ́nu tí mi nǹkan tó jẹ́ kí mi kúrò ń bẹ̀ nìyẹn náà. ṣé bàbá tí wọ́n sọ pé ń sọ jáde àti lẹ́nu tí wọ́n sọ pé bàbá tiẹ̀ tó jókòó. ó tó ó tó. ìyá Bùsáyọ̀ ní sùúrù fẹ́ ni ẹ̀ sórí mo mọ̀ wá ara lé mi ṣé ti yẹ kì í ṣẹ̀ṣẹ̀ torí tí n bá ní mi ò mọ̀ wá ẹ mi ì mọ ìwà tòun á jẹ́ pé mi kì í ṣe baálé gidi bẹ́ẹ̀ ni mo sọ àmọ́ ibi tọ́rọ̀ wa dé dúró yìí fún mi níṣẹ́jú kan rẹ tẹ̀lé mi. ibi tó máa bá yí ọmọ yìí jẹ́ mọ̀ yí pé ọmọ yìí máa fún ẹlẹ́pẹ̀gbẹ̀yìn ni ó ti dájú ọlọ́run lè bá mi gbọ́ ogun yín wí torí ogun tẹ́ ẹ̀ dìbọn mi nù lẹ́yìn báyìí tí mo máa rí yín báyọ̀ ni wọ́n máa já báyìí ọlọ́run máa gbé mi borí yín ẹbí òbí sọ̀dù yẹn lọ. àgbà tí ò tó lé alàgbà jẹ́rà ò fún ó dàgbà fi rẹ̀ sókè lọ́jọ́ orí àmọ́ wọ́n á máa ọmọ tí mo fi èmi láyé mi. o. ìyá Bùsáyọ̀ mo ti bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ tó ti yẹ sùúrù làwọn ìdí sùúrù rèé o mo ti jẹ́ kí òun wọ̀nyí pé ó ní láti ronú sí ọ̀rọ̀ ajéwọ̀ ajéwọ̀ yìí dáadáa tó bá jẹ́ pé ìgbà tó wà ní skul ni o àbígbà tí ó tẹ̀lé àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ patí ni o àbó ṣe bákan ni o ó láti lọ ronú sí ọ̀rọ̀ yẹn dáadáa torí náà á láti fún ní ọjọ́ méje bẹ́ẹ̀ ni ọjọ́ méje la máa fún kó lọ́ọ́ fi rò ó tó bá ti wá ro gbogbo ẹ̀ tán àti wá àti ẹ̀ ẹ wá jọ lọ sọ́dọ̀ bàbá oníṣègùn yẹn gbàtọ́ náà bá la gbogbo ẹ̀ lẹ̀ báyìí tó bá ṣe pé lóòótọ́ ni ifá bàbá yẹn rí wọn ó yẹ kí ó lè rí kan mú jáde nínú gbogbo àwọn nǹkan tó náà bá sọ sílẹ̀ àbọ̀rọ̀ mi ò yẹ bá ṣe máa ṣe nìyẹn. ẹ lábòsí ọlọ́run ẹni. kò sọ́wọ́ mi ń bi àbòsí kankan ọwọ́ mi rè ebi ń alábòsí o ṣó ti yẹ ọ̀rọ̀ ta lọ sọ́nù lé àbò ẹ̀ ló gbọ́ yẹn ìrẹ́ wàá máa lọ́ntì ẹ̀ ọmọdé kẹtíkẹtí aláyọ. ẹjọ ẹjọ ẹjọ. mọ́mí mọ́mí. ṣáàkà lọ àbọ̀ ọ̀rọ̀ wà ọ̀rọ̀ gbọ́dọ̀ lọ́kàn ìwọ lọ̀rọ̀ kàn. fífi lè jàre òun kọ́mọ yìí sóòótọ́ ọ̀rọ̀ jọ tó jẹ́ òkò yẹ kó máa wí lójú mi bí. ó wà lára ẹ ó bá yẹ ó bá mi nù lé. ẹ má tún báàgì mi ẹjọ ọmọ kówó bẹ̀ o. ìmú ọ̀fẹ́ yóò ju ojú báàgì nílẹ̀ kan fún mi tó bá yẹ wàá bá mi nù lé. lórí ọ̀rọ̀ ibi tí àwa àti bùsà lóye ọ̀ lọ ẹ mọ̀ pé èyí ló pé ìjà àrùn tàti lọ sọ́dọ̀ bàbá yẹn bàbá yẹn dẹ̀ sọ fún wa pé tó bá ti pé ijọ́ keje òní ká padà wá ká wá fún ní gbogbo ntabaro nípa ohun tó ń sọ kalẹ̀ nísìnyí ó pé ijọ́ márùn lé ní tàti lọ sọ́dọ̀ bàbá yẹn tó bá di ọ̀túnla á pé seven days ọmọ yín ò dẹ̀ pè mí láti jà òun yẹn èmi náà ò pé o. mo dẹ̀ mọ̀ pé máa ń gbọ́rọ̀ sẹ́yìn lẹ́nu àmọ́ èmi ni òun fẹ́ rí <laughs> ìmí ẹ̀ lákìtàn èmi ò dẹ̀ bínú sí i. àmọ́ gbogbo nǹkan tèmi ń ṣe ni pé kó lè dáa fún torí tóun náà bá bímọ láyé ìdùnnú tiẹ̀ ló máa jẹ́ àdìnnú tèmi náà ló máa jẹ́ o. bóyá mo wá pe ọmọ yín báyìí pé ọ̀túnla kó má gbàgbé o ṣẹlẹ̀ wọn pọ̀túnla yẹn báyìí àwa hmm. mẹ́ẹ̀ta hmm, ah mama ṣe mm. bẹ́ẹ̀ ni. mo dẹ̀ ti rán létí in fact mo ní kí ó wá ìwé kó bó kó list gbogbo àwọn nǹkan tó bá rántí kódà kójá látìgbà tí ó ti wà ní skul ni o títí bóyá ó bá òyàn lọ patí ni o wọ́n fún lóúnjẹ kan ló jẹ ni o àbí nǹkan kan gbogbo ibi tí ó bá lè ronú ajẹ èèwọ̀ ajẹ èèwọ̀ yìí sí kó list gbogbo ẹ̀ báyìí látòkè délẹ̀ sínú ìwé iye tó bá rántí so àtẹ bá dé ọ̀dọ̀ babaláwo yẹn ní ọ̀túnla. Mm a lè ka gbogbo ẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé tó bá dẹ̀ jẹ́ pé lóòótọ́ ni ifá bàbá yẹn gan ríran at least nínú gbogbo ohun tó bá kàlẹ̀ ó yẹ kó rí kan tó máa tọ́ka sí kò yẹ ẹ bóyá ọ̀rọ̀ náà ṣe rí nìyẹn. Mm, but ààrẹ ìtàlá jọ ń lọ. Ah, èmi ò ní bàbá yín lọ. kí ló dé. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo sọ fún ẹ náà mo ní mítìn làbújá mo ní mítìn làbújá mítìn àwọn contractors ìdẹ̀mọ̀pá tí ń lé contract wa yìí náà ti pẹ́. àmọ́ mm. Bùsáyọ̀ àtẹ̀lé mi. àmọ́ mm. ah, over eh, Bùsáyọ̀ máa wá rí mi lọ́fíìsì lọ́la ṣé ti yẹ màá tún bọ̀ àrùn létí ṣé ti yẹ kẹ́mi kó make sure pé ó tẹ̀lé ẹ lọ lọ́túnla yẹn eh. so ṣe bí kó ṣe àti bímọ yìí náà ni gbogbo eré tá à ń sá. èmi á máa retí ẹ láàárọ̀ ọ̀túnla mm. ṣé rí tá a bá dé ọ̀hún ẹ bá ọmọ yín sọ̀rọ̀ kó jẹ́wọ́ ààrẹ ó máa ń dàgbà ni kò máa kéré sí owó tẹ̀mí máa ni mo máa ń yá bàbá àtọmọ yín yìí torí tó bá yẹ ni mo burú gbogbo nǹkan náà máa ń kó kókókókókó fáwọn ààrẹ ẹ̀ ni. ẹ ẹ ṣé wàá parọ́ ọmọ ẹ ni òótọ́ ló burú ó burú ó eh, burú ẹ <laughs> eh, ó burú. tẹ́yìn sọ fún ni àbí ah, ah, tí bàbá àtọmọ yín jẹ́ ń sọ. Eh, ẹni burú mọ oníkùn ló mọ̀ ká mo burú mi o mo fi ṣàlàyé lóore ni. lórí ọkọ <laughs> ẹ wá kọ jẹ ní. ó tó jẹ ẹ jẹ kọ̀ọ̀rọ̀ lẹ̀. wá bẹ̀ yìí ẹ má bínú ojú ò ní tì sá ẹ púpọ̀ fún wa ẹ̀gbọ́n ọmọlẹ́jẹ̀ ẹ mọ̀ pé ọmọdé ò ní jẹ títí kó má ra lọ́wọ́ òsáyọ̀ náà ti wá rí aláìsí mistake ẹ̀ òun náà ti wá ronú pé ah n tóun ṣe ń jọ yẹn ó kù díẹ̀ káàtó ìdí nìyẹn ti sọ pé kí wọ́n á bòun bẹ̀yìn àti wípé èèwọ̀ tẹ sọ lọ́jọ́ kìíní àná pé òun jẹ òun ṣetán láti jẹ́wọ́ fún yìí. àdúgbò fọlọ́mọ. Mùsáyọ̀ ṣàlàyé fún dáadé. bàbá ẹ ẹ má bínú ọjọ́ ọmọdé ló ń ṣe mí mo ti rántí èèwọ̀ tí mo jẹ bẹ́ẹ̀ ni ìyẹn ló jẹ́ kí n sọ fún mi kémi àti wọn wá sọ́dọ̀ yín kí n wá sọ fún yín sà. owó ọ̀nà mi ilé kúlà àti jẹ́wọ́ àmì jẹ́wọ́ ọ̀gbìn ká sì daṣọ rọ kọ́rọ̀ rẹ̀ ó lè lójútùú káyé rẹ̀ ó lè sẹ́ńtù. ìwọ tí mo jẹ ni ọkọ̀ àárọ̀ mi tí mo kọ́kọ́ fẹ́. ṣé kò ṣe dámiláre. dámiláre. ẹ ẹ. nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ yìí èmi àti dáàdì mi mọ̀ sí àmọ́ àmọ́ mo máa fẹ́ sọ fún mọ́mì mi ni nítorí nítorí ìgbóná ara tàbí wàhálà kó máa ṣẹlẹ̀ ní fámìlì wa ni là ń ṣe sọ fún wọn. mọ́mì ṣe rántí ọjọ́ introduction mi. Um, àti wípé ṣé rí gbogbo àjẹ́ tí máa sọ pé ìyá dá mi láre tí máa ń pè wọ́n yẹn wọn kì í ṣàjẹ́ o mo kàn mọ́ mọ́ pé wọ́n lájẹ nítorí nǹkan tó wà ní àárín àwọn àti dádì. Ah, ọkọ mi kò sí tó ń bọ̀ lókè tí ẹ ò gbà á gbogbo tó bá wà ní ọ̀rọ̀ yìí wọ́n sọ fún mi o kó o farapamọ́ fẹ́ni tó máa wẹ̀ ẹ́ ṣé o pé ohun tí mò ń ṣe yìí náà torí ti ẹni kó lè dá fún ẹni wò ó tá a bá rí ní tó bá wà ní díẹ̀ ṣàlàyé mo promise mo dẹ̀ fi ń dẹ́ ẹ lójú báyìí pé mi ò ní bínú. promise mi ṣe rí ọjọ́ kejì introduction mi èmi àti dáàdi àti dámiláre àti màmá dámiláre kùtùkù lọ́jọ́ yẹn. kùtùkù kẹ kí ló ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. kó kalẹ̀ o. o ìyá o. ṣé mo dúpẹ́ mm. inú wa dùn àbí ní tiwa. ní àná tá à ń ṣe mọ̀mí mu mm. tí jíjẹ mímu tó lọ lọ́wọ́ ó ní ọ̀dá mi láre pè mí wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi kàyéfì ńlá gbà ni n bá ṣe pé ìpàdé yìí pé kí gbogbo wa ká lè fetí gbọ́ ká lè lè mọ tí a máa fi orí ẹ̀ tì sìn ọmọ ṣe pé ìyá dá mi láre ọ̀rọ̀ àjọsọ wà nù ẹ sọ kí gbogbo wọn. ẹ kú kalẹ̀ gbogbo ìjókòó yìí o ọlọ́run á wà pẹ̀lú wa o torí nígbà tí mo dé ọ̀dọ̀ yín lánàá nǹkan tí mo bá òun ló yẹ kí n fẹ́ sọ̀rọ̀ yìí torí pé àwọn àgbà náà ló máa ń pálówe pé oko ò tí ì jìnnà ilá ò tí ì kò kó má dàbí pé ńgbà tán bá fẹ́ bí oyún inú wọn kí wàhálà kan bá lọ ṣẹlẹ̀ òun ni mo ṣe ní kí n sọ àwọn ọ̀rọ̀ tí fẹ́ sọ yìí ẹ jọ sára dáàdì Bùsáyọ̀ fẹ́ kí rántí nǹkan tó ṣẹlẹ̀ nìkan bíi ọgbọ̀n ọdún àti ọdún méjì sẹ́yìn. ọgbọ̀n ọdún àtọdún méjì thirty two years ago aláìmí ò lè rántí kí ni tó ṣẹlẹ̀. ẹ ṣe mo rò pé ọdún tí mò ń sọ yìí ẹ máa ṣiṣẹ́ àwọn tó máa ń fa omi wọlé. o iṣẹ́ plumber. bẹ́ẹ̀ni. iṣẹ́ wa nìyẹn in fact a máa lọ káàkiri káàkiri káàkiri ilé gbàmí Oǹdó Àkúrẹ́ Òṣogbo Ìbàdàn Iléṣà anyway ibi tó rí the petition wa gbé wa lọ torí water corporation ìwọ̀nba ṣiṣẹ́ ìgbà tẹ́ ń sọ ẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí lóńdó lẹ́wà lọ́dún náà lọ́hùn òtẹ́ẹ̀lì tẹ́ dé sí lọ́dún náà lọ́hùn wọ́n pè ní adé super hotel. adé super. yes ìjẹ̀lá máa ń dé sí ìjẹ̀lá <laughs> máa ń dé sí. ilé kan wà ní ilé kẹta adé super yẹn. àwọn ọmọge wọn wà ní ọ̀dọ̀ olóúnjẹ yẹn ìkan nínú wọn á máa jẹ́ wùsílà ṣẹ́ríwò sílẹ̀ yẹn gangan gan lẹ́yìn àti ẹjọ́ ní àjọṣepọ̀ lọ́dún náà lọ́hùn. mi ò rò pé mo mẹ́ni tó ń jẹ́ wòsílà àmọ́ mo rántí ìyá olóúnjẹ tẹ́ ń sọ yẹn ó láwọn ọmọ obìnrin tó ń ba ta ń jẹ. àmọ́ nǹkan tí mo rántí òun ni ti àjọṣepọ̀ tẹ́ mẹ́nu báyìí ọmọbìnrin kan wà tó tọ́ tèmi àti ẹjọ́ ní nǹkan pọ̀ lára àwọn ọmọ olóúnjẹ yẹn àmọ́ mi ò wá lè sọ bóyá olóúnjẹ wòsílà bó ń kọ́ ẹ jọ sá máa fẹ́ kẹ́ wò mí dáadáa èmi ni wòsílà náà. ó ti o ẹ̀yin ni wòsílà ẹ̀yin gangan ni wòsílà abẹ́rẹ́ ìṣe ọlọ́run omi lè yan o ah! ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. ẹ̀yin mo rò pé ní ọdún náà lọ́hùn àjọṣepọ̀ tó wà láàrin mi àti yín ó di oyún òun ni mo fi bí olúwa dá mi láre mi tó jókòó. mi ò gbọ́ dáadáa. ṣẹ́ni ní ọdún náà tí àjọṣepọ̀ wà láàrin mi àti àjọṣepọ̀ yẹn ó di oyún ọmọ yìí nígbà tí mo lóyún mo wá yín káàkiri mo wá yín sọ́tún mo wá yín sósì mi ò rí yín ọ̀gá mi tí mò ń bá ṣiṣẹ́ lọ́dún náà lọ́hùn ó wá lé mi ipò òun ò lè gbà mí toyúntoyún mo fi wá kọjá sí ìlú Ọ̀yọ́ àwọn èèyàn mi wá ní pé kí n má ṣe oyún yẹn lọ́dún náà lọ́hùn nígbà tí màá bí ọmọ ojú ọkùnrin mo dẹ̀ rántí pé tí ẹ bá wá jẹun lọ́dún náà lọ́hùn àwọn ọ̀rẹ́ yín máa ń pè yín ní ògún tì mí lẹ́yìn ògún tì mí lẹ́yìn ó mo ṣe sọ ni olúwa dá mi láre ògún tì mí lẹ́yìn ọjọ́ tí mo kọ́kọ́ máa gbọ́ orúkọ yìí. lẹ́nu dáre tó lóun jogun tì mí lẹ́yìn ní ìfẹ́ mi ti fà mọ́ àṣẹ́jẹ́ ló rùn ẹ gbà so you are now telling me wípé èmi ni bàbá Bùsáyọ̀ èmi kan náà ni mo bí dá mi láre. Ah, no àǹtí mi wàhálà ti dé. a ṣe fẹ́ ṣe é ṣe rọrùn tó wà lẹ́yìn kò yẹ ẹ̀mí lẹ́nu mọ́ o ah. torí mo ti gbọ́ látànà àmọ́ tá a máa ṣe ń sìn yín pé ká pe Abùsáyọ̀ jókòó ká ṣàlàyé gbè fún pátápátá kí la wí. ká pe jókòó ká ṣàlàyé fún ni. ìyá Abùsáyọ̀ tèmi eh. a ah, ẹ fẹ́ pa mí. ẹ fẹ́ pa mí ni ẹ̀yin ti gbàgbé pé ìgbà tí ojú ń pọn igun tèmi àwọn odi ìyá Abùsáyọ̀ bára. ní àlàáfíà lágbára Ọlọ́run ẹ̀yin ẹsẹ̀ rẹ yìí iṣẹ́ ayé ni o ẹ ìṣúná ọ lè má gbà bẹ̀rẹ̀ sí o kó bá dẹ̀ pẹ́ sí ju báyìí lọ ṣó mo máa pín yẹn kẹ̀ kó mo máa pín yẹn kẹ̀ ẹ̀yin àfẹ́sọ́nà rẹ̀ tí rí mi sọ̀rọ̀ ẹ̀ ẹ rí fún ẹ o kó o bá ti rí àfẹ́sọ́nà rẹ̀ nínú ṣe àsán àṣedédé tutù wà níbẹ̀. bàbá máa wá rẹ kí ló gún mi ṣe tó lóun bá ọ̀jẹ̀ ọmọ ìyá kan ṣoṣo tí mo ní máa wá lọ. pẹ̀lẹ́ ìwà. Mm wà nálàáfíà adìyẹ tí ó rí ẹ ẹ tọwọ́ ẹsẹ̀ kú ẹ máa tọwọ́ ẹsẹ̀ kú. aṣọ àbá. rọra o ẹ má gbàgbé o. má lọ kókó lọ pẹ̀lẹ́. àwọn méjì tán ní kejì kò wá náà àdéhùn kan. ẹ bẹ̀ sí òun ẹ̀yà mi àwọn ajéèrè wa. ṣé àwọn méjèèjì wọ́n jọ ń ṣe gàṣú gàṣú sagadamu sagadamu wọ́n jọ wọlé jáde. lóòótọ́ rẹ̀ méjèèjì ẹ̀fẹ́. àfẹ́sọ́nà mi ni ó ń fẹ́ mi èmi náà sì ń wàá ṣe oríire ṣẹ́ẹ̀rí egbòjú ẹsẹ̀ ọkọ̀ rẹ̀ o máa sàn torí máa wẹ̀ ọmọ yìí mi tẹ̀sí lẹ́yìn ṣe ń gbọ́rọ̀ mi ṣùgbọ́n ohun kékeré wáyé rà máa ṣe kojú egbò yẹn máa sàn ẹ̀gbọ́n rẹ̀ ti tíráì dáadáa o ti ṣọ̀rọ̀ nǹkan kan bí ètùtù tọ́tù mi wẹ́lẹ̀ tí rà ṣe ń wọ́n ẹ̀dẹ́kù kákọ̀dẹ̀ fún ọ ṣẹ́ni ká fún ọ ojú egbò yìí kára di ọjọ́ méje ṣẹ́ni gbògbèdé ṣé o máa lọ wáyé. kò máa ń ṣẹ́ẹ̀sù láàrin ọjọ́ méje tó máa ta tèrò nípa tó lọ fẹ́ tó kú rẹ̀. ọlọ́run máa járe ìdí ọlọ́run máa járe aburú ẹ̀ ọwọ́ ẹ̀ méjèèjì ló ń wà wọ́n ẹ̀ ká wò ṣẹ́rí ẹsẹ̀ yìí anẹ́sínápù dìndín méje àwa ní ṣíṣe ọdẹ wọn náà pè ní ṣíṣe ọdẹ ìbá wà ní orí ẹlẹ́bọ́tọ̀ ìbá mú gbọ̀mù gbọ̀mù tí wọ́n sùn àwa mú ọṣẹ dúdú à á pé ọmọ èyí ìbàlágà rí bóyá ọkùnrin ni o bóyá obìnrin ni o èyí mọ̀ fọ nǹkan kan ṣẹlẹ̀ nílá ayé àwa gbé ọṣẹ yẹn àti ṣiṣẹ́ yẹn àgbẹ̀ nódó wọn wá gún dáadáa àwa wá òwú tí wọn lé ìgbò ń pè nìkan ti wú nìwẹ́ mọ̀ funfun yẹn èèbà nífẹ̀ẹ́ mọ́ ẹ̀ méjèèjì kàbà ti mu sínápù yẹn ọjọ́ méje náà máa fún yẹn o ká ti ń da wáyé ọṣẹ yẹn wọn máa fi sí wàá fí òwú yẹn ẹ̀ fi ẹrù ẹ̀ fi má fọ̀ ẹ̀ fi má fọ̀ sẹ́ni mẹ́tí ń fọ̀ báyìí káàmù sí nàbọ̀ ẹ̀sìn káàmù ṣáàdùn àbáyìí sórí egbò ẹ̀ sọ máa sàn kò má dọ̀jọ́ méje ó parí sáà rẹ̀ máa òun kékeré tá a kàn fẹ́ ṣe rẹ̀ yẹn. ẹ bàbá tí mi bá sì ń gbọ́ ẹni màá fi kọtírù sẹ́nu ẹ máa wá eṣinṣin ọdẹ pẹ̀lú ọṣẹ dúdú ẹ gùn pọ̀ ẹ wàá da ọtí sí i ìwọ̀n a máa fẹnu fọ egbò láràárọ̀ fún òdìdí ọjọ́ méje èmi nítorí pé mo fẹ́ fọ́kọ <laughs> ọlọ́mọ adúmọ̀ jẹ́ ìsàgbákò àǹtí mo ò bẹ́ẹ̀ ti ya wèrè ẹ ti ṣí èrè rí ni ìgbà tẹ́ mọ̀ pé a máa fẹ́ irúfẹ́ egbò ẹ̀yin ò ṣe gbẹ́nu ti yí sílẹ̀ kẹ́ fi kọtírù sí kẹ́ máa fífọ egbò kò ní dáa fún yín. wèrè ìjọ ah, èmi. <laughs> Rẹ̀mí jọ torí Ọlọ́run ò lè ràn mí lọ́wọ́. tí mo gbọ́ ẹ dáadáa kí n fi òwú sẹ́nu kí n fi fọ ojú egbò ẹ àbí kí ló mì kò pọ́sibù mi lè ṣe. Rẹ̀mí wọn náà lọ ni. orí ìṣàánú mi àjù méjì náà lọ ah, bàbá ẹjọ́ kí la ti ṣe sí i gbẹgbà mi. ẹyìn ẹyìn ẹyìn àjọ wọn sunkún níṣẹ dọwọn yé mi o wọn sunkún lójú wọn wọn mú ẹ má ṣe ẹyìn mú ìwá Ọlọ́run á fún ẹ ní àlàáfíà èmi mọ̀ fọ́ dédé kí ni o ti sẹ́tù ẹ̀kan ẹ má tíráyì láti máa ṣe oúnjẹ dédé kó náà dẹ̀ máa jẹun wo láàrin ọjọ́ méje kò bá máa jẹ tọjọ́ kejì wáyé akọ̀tà tẹ́lu nípa ni simple. Ah! Hmm. bàbá mo padà wá láti wá bá fi ẹnu fọ egbò yìí torí mo nífẹ̀ẹ́ ọkọ mi gidigidi àmọ́ ṣé mi ní di aláìmọ̀ ń ṣe lójú ẹ̀ tó bá dọjọ́ iwájú ẹ bá mi bí. ó ṣe ìyá mi rẹmi torí pò padà wá tí o fẹ́ bá fọ egbò ẹsẹ̀ yìí wò ó mọ páláṣẹ báyìí torí èmi lẹ́gbẹ́ ọmọ ìyá ni wá kò ní níyàwó wájú bẹ́ẹ̀ ni ò ní ní lẹ́yìn ọmọ tí o bá bí gan kò ní lọ́ba kọ bàbá ó yá ẹ ṣe múlẹ̀ fún ọ báyìí. mú ìwá ṣó o gbọ́n rẹ̀mí sọ rẹ̀mí wà nálùbáríkà ìṣòjọ́ ọ̀yẹ́ mi ò ti ń sọ̀rọ̀ èè ṣirun kékeré o ti dì múlẹ̀ rẹ̀mí o máa sẹ́ngbẹ́rẹ́pọ̀ rẹ láti ebí ahọ́n àtẹ̀yìn ahọ́n débi irúgbọ̀n rẹ kó bá dé ọjọ́ iwájú kó bá fẹ́ yàwó ilé ẹ̀fọ́ ó dà ẹ́ ṣó mo máa jó káàkiri àti ìṣẹ̀kẹ̀ rẹ̀ àti gbómúgbómú kò ṣe mo máa ṣe dọ̀jà lẹ́rìn tó máa yá wèrè ìyẹn kékeré o èmú ẹ̀ tún wà sojú kòkòrò máa wọ̀ lójú kó máa lọ gbé rédíò ní rédíò kọ́ máa pariwo adébò olè olè ṣó ń gbọ́dọ̀ yìí. bàbá gbogbo ẹ ló yé mi ẹ wo táwọn nǹkan tó ju ìmùlẹ̀ lọ́wọ́ bàbá ẹ ṣe fún wa. o ti ṣe é ṣe wà ní alùbáríkà bí màá tẹ̀jú lẹ̀ mọ́lẹ̀ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ̀yin kọ́ lẹ sọ pé kí bàbá yẹn kó múlẹ̀ fíìmù àti ìyá Bùsáyọ̀ lọ́jọ́ sí èpè tí ìyá Bùsáyọ̀ wá tọ́jú sílẹ̀ tí ó fẹ́ ṣẹ́ ẹ fẹ́ kó rọ òdu ẹ̀ lémi lórí àbẹ́wọ̀n pé mo ti dalẹ̀ ìyá Bùsáyọ̀ báyìí ẹ wá gbọ́ ọ ṣé kí n ya wèrè sí inú àbí kí n kú èwo lẹ fẹ́ nà méjèèjì. Hmm. ló wá di kí ológun náà kan kó sọ́ra níbi ìbíbi kó gun náà ẹyọ kan rẹ kó má bàa lọ bọ́ sómi sálọ. ọ̀rọ̀ ayé yìí. ṣé kò tẹ̀ ń sọ ń sìn ní pé. ibi ọ̀rọ̀ yìí lọ kò yé mi mọ́. Ah! <laughs> <laughs> <laughs> guilt daddy daddy why daddy kí ló fẹ́ ṣe gbogbo nǹkan báyìí. olùwàbùsáyọ̀ mi àríkẹ́ èmi ò mọ̀ mọ̀ mi mọ̀ pé bó ṣe máa rí rèé. àbámọ̀ àmá ṣe àṣetán dáa pọ̀n. nǹkan tó máa ṣe wà. ẹ́ torí mi fẹ́ kẹ́ kú mi lè fẹ́ kẹ́ ya wèrè torí tí mọ́mí bá gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ah, mọ́mí à ṣépè mọ́mí à bà nǹkan jẹ́ ẹ jẹ́ kí dámiláre máa lọ lọ tí kémi náà máa ń lọ tèmi nítorí inú mi mọ̀ ọ̀nà tí màá gbà tí màá fi dá gbogbo ẹ̀yìn mọ́ lójú. wàá dé make sure pé wọ́n mi ò mọ kankan nípa ẹ̀ ṣùgbọ́n ẹ fún mi láàrin oṣù kan. Bùsáyọ̀ ti pa mí. ìyẹn ni pé wà á ti bàbá ẹ ẹ ṣe tó tó báyìí ẹ ṣe tó tó báyìí ẹ ẹ ti pa iná jó mi. iná ò ní ju ọ. ọmọ mi wẹ mí. dadi ẹ má bínú sí mi. jókòó dáadáa. yé. jókòó dáadáa. dáadáa jẹ màá yọrí. ẹ wo wo wo wo. a ní jókòó dáadáa. bàbá. wo akadẹ́nà lọ́rẹ́ kọ̀ sí o akadẹ́nà lọ́rẹ́ dálé yìí o tó dára èyí tó gbọ́ yìí kọ́rọ̀ ọmọ ẹ̀ olè lódùdú nù. Ah! Ah! bàbá kò yé sí kò yé sí ibi tó pa lára mi ò dáa ibi tó pa lára mi ò dáa Musayọ̀ Musayọ̀ kúrò lè nífẹ̀ẹ́ bàbá ẹ̀ títí kò fi ba ayé ara ẹ̀ jẹ́ Musayọ̀ ìwọ torí bàbá ẹ̀ ó gbàbọdé fún mi kájí sọ pé wọ́n ṣàlàyé fún mi tí bàbá bá ti ẹ̀kú ṣe báyé tí a dà owó tó ní bàbá ẹ̀ ṣé bàbá bá ṣe mèrè bí àwàdà tó bá kú náà kò ṣe máa bá yà rẹ̀ gé ní Bùsáyọ̀ ṣé mo ní obìnrin máa ń nífẹ̀ẹ́ obìnrin ẹgbẹ́ ẹ̀ ni ah! Bùsáyọ̀. torí ọ̀rọ̀ tí ọmọ rẹ sọ yìí òun lè wọ táwọn orúmọ lè ń sọ pé ó jẹ ọmọ pínlẹ̀ Yorùbá kí ọmọ bàbá méjì kí wọ́n bára wọn láṣepọ̀ oyún òfin dé èèwọ̀ ní ọmọ èèwọ̀ lọ jẹ àmọ́ ń bí ọ̀rọ̀ yìí kù sí arábìnrin ọmọkùnrin tí ó jẹ́ ẹ̀gbọ́n fún ọmọ ẹ̀ tó fẹ́ yìí ẹ lè wá wá o yóò délé awo ní ìdí àti túmọ̀ ni pé ó ní ẹbọ àti ètùtù tí ó ṣe nítorí ọmọ yìí kó tó lè lóyún ní dépò pé yóò bímọ bí ọba ẹ wá àyìn ká ṣẹbọ àti ètùtù fún ọ ìrọ̀rùn lẹ́yìn tiẹ̀ ìwọ náà ó ṣẹbọ ó ṣètùtù ìwọ ọ̀yà fúnra rẹ ọ̀ọ́rìn débi tí wọ́n ti ń fojú àkókò múyẹ́ kọ́rọ̀mọ̀ ìwọ tó lójútu o òun tó kù báyìí nù solúsàn nù ni solúsàn ni ni o. ṣé ti bá ti rìn ta sọ yìí ọmọ mi àbímọ. lágbára àwọn gbalúmọ ni. títí agbára bá ti tẹ̀mí. ọmọ mi àbímọ. lágbára àwọn ìyá mi ọ̀pá kí ọ̀dà kí alágbogbo lé. ọ̀bùrú dáàdì má padà rí. ìbínú kọ́. dáàdì. wọ́n ní ọmọ bínú. wọ́n á ṣe gbogbo ètùtù tẹ́lẹ̀ kì í ṣe. wọ́n ní ọmọ bínú. Ah! mú ìwà òṣìṣẹ́ mú ìwà òṣìṣẹ́ rẹ̀ dà mí gbogbo ìdá tó bá lè ṣàbòsí abábòsí lọ ni. Ah! ìwà ṣẹlẹ̀ dà mí ó ṣẹlẹ̀ dà mí ìwà ṣẹlẹ̀ dà mí ó ṣẹlẹ̀ dà mí ó ṣẹlẹ̀ dà mí ó ṣẹlẹ̀ dà mí ó ṣẹlẹ̀ dà mí. sùn yìí bàjẹ́ tiẹ̀ dẹ̀ ti sunkún kọ́ ló wà nílẹ̀ yìí o kẹ́ ẹ sunkún láti ní títí lọ di ọ̀la kò ràn nǹkan tó wà nílẹ̀ yìí o ṣe rí bá ṣe máa ṣe days tí gbogbo lè máa padà sí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ní kẹ́jẹ́ ká mọ̀ ẹkún tẹ̀ ń yìí kò lè ràn nǹkan tó wà nílẹ̀ yìí o ẹ̀jẹ̀ ẹkún lẹ̀ ti ń kóra àwọn ọmọ yìí ẹ ẹ máa ṣara gírí ni nà. ẹ bá mi bẹ torí kò jẹun látàárọ̀ ó wò sùn gbogbo mọ́ṣẹ́ wá tán lọ ó wò sùn ẹ bá mi bẹ. ẹyin lẹnu yìí elémi ò jẹ o ìkà nìyí àti ẹ̀kí ṣèyàn rẹ gbogbo tó wà lẹ́yìn ilẹ̀ dálẹ̀ lójú ayé yí báyìí lójú ẹ̀mí àbúrò yìí fòsánlẹ̀ òkú ẹ̀pàmú ìwà mi àti ìkà nìyí ẹ mọ̀ pé látàrí ọmọ owó yìí ni mi ò fẹ́ yẹ̀yẹ́ yín lójú gbogbo àwọn àlejò tó wà ní o torí pé àbúrò mi wà lórí ìjókòó ló jẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ̀yin lè pamọ́ ìwà ìka nìyí àgbà ìyàdẹ nìyí ọ̀tọ̀ báyìí gbogbo tẹ pamọ́ gbogbo ẹ̀ ló hàn síta kedere báyìí o gbogbo tẹ ní kí n má mọ̀ ṣé mi ò mọ̀ báyìí mú ìwà kan gbẹ̀ sínú lẹ́tà gbogbo bẹ́ẹ̀ ṣe pa gbogbo bẹ́ẹ̀ ṣe kú gbogbo bẹ́ẹ̀ ṣe gbà mú ìwà nímọ̀ ọ̀kọ́ gbọ́ ọmọ gbogbo ẹ̀ pátánà sí yín tó àǹtí ah! mú ìwà lẹ pa yìí ẹ lọ jẹ́ àti ẹ jẹ́ mú ìwà ah! tọ́ba bá lérò yìí pé ẹ máa jẹ ogún mú ìwà ẹ̀ parọ́ ni o ah! ẹ gbogbo ẹ tó pọ́npọ́n mi onítọ̀hún kò ní fara rẹ̀ lọ. ìyá Bùsáyọ̀ kò rí bẹ́ẹ̀ ájú ẹ náà ni mò ń ṣe lóòótọ́ gbogbo bí n tó ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ bá ṣe pa bá ṣe kú kò ṣẹyìn mi àmọ́ mo ń ro tiẹ̀ nítorí n tó ti wà láàrin yín láti ilẹ̀ òun ni òun ni mò ń rò mi ìdẹ̀ fẹ́ jogún kankan kí ni fẹ́ jogún tèmi náà tó mi ọlọ́run rí mi ẹlẹ́dẹ̀ẹ́ rí mi òkú ọ̀run náà dẹ̀ rí mi ó wò mí báyìí pé ọwọ́ mi méjèèjì rè mi lọ́wọ́ nídìí àbòsí rárá tí ẹni mò ń ṣe ẹlẹ́dẹ̀ rí mi bí màá tí mò ń bá ṣe sọ́kọ̀ rèé gbogbo táwọn sọ ni pé tó bá ti dín pé àṣírí ti tú torí gbà tí Bùsáyọ̀ ti lọ sílé babaláwo mo tàn pé àṣírí máa tú táṣírí bá ti tú kó ṣàdẹrù ẹ̀ kó padà lọ sílùú òyìnbó nítajọ́ sọ nìyẹn mi mọ̀ pé tóun náà tó máa gbé kàmí láyà rèé ó ṣe èmi náà lọ́wọ́. ẹ fẹ́ kí mo ìwà lọ lóyìnbó lóyìnbó náà ló lọ yẹ mo ìwà lọ lóyìnbó ẹgbẹ́ fóònù ẹ mú ìwà ẹ pé mú ìwọ ti wà lóyìnbó wíwá ti wà lóyìnbó. mi ní bàbá mọ́ bàbá mi ti lọ. ẹ wá ọmọ tó kú ikú báyìí ẹ mọ tó kú ikú ẹ yá bọ́ síta ẹ mú ẹsẹ̀ yìí kó lé ṣé mo pélé babaláwo ta lọ ọlá láti ṣètùtù fún dámiláre àti bùsáyọ̀ ẹ lọ wá dámiláre o ó ní mi ò ní báyìí tẹ̀ta ẹ lọ wá dámiláre bá ṣe bá ṣètùtù tí bùsáyọ̀ máa lóyún ẹ wò ó torí tí ẹ̀yin àbúrò yín tí ẹ̀ bá jẹ́ kó dáa tí musa yóò bá lóyún ẹ̀yin àbúrò yín ò dáa o kódà ojú ayé yín kan pàápàá ò dáa ẹ̀yà lọ́wọ́ dámiláre. sẹ́rí ti dámiláre yẹn ah, bí dámiláre bó ṣe ń sùn bó ṣe ń jí bó ṣe ń jẹ tó mu gbogbo ẹni mo mu torí gbà tó ti ní pé ọ̀rọ̀ rí báyìí mo ti gbà gẹ́gẹ́ bí ọmọ àbúrò mi ó ti dé ọmọ mi mo máa wá dámiláre wá lálẹ́ yìí kò ní dọ̀là lágbàrọ̀ lọ́hùn bùsà máa fi ní ṣoyún ó máa fẹ̀yìn gbọ́n wọn kan tó lọ́ máa gbọ́dọ̀ ṣe tuntun yẹn ni. ẹ má lè fi ronú ṣe ráyé léṣe o ẹ dẹ̀ mọ condition tẹ wa o ara yín dábì gbọdọ̀ sọ nǹkan ní òun. kí ló tún dé ẹ tún jà ni. àti àbàwọn Ọlọ́run dá arógun kí wàá ló ṣẹlẹ̀. à ń bọ̀ láti hospital sẹ́yìn dókítà confam pé ìyàwó mi ti ní oyún ọ̀sẹ̀ mẹ́fà. báyọ̀ ló ní. báyọ̀ ló ní. mo dúpẹ́ olúwa olúwa mo máa dúpẹ́ ah, olúwa ọba tí o sí lẹ́yìn alábòsí o ṣeun o. ìsáyọ̀ ah, lásìkò tó wá lóyún wàá rure wàá sọ̀re wọn ò ní fi ọ̀bẹ gbẹ̀bí ẹ̀ báyìí tó bá ti forúkún ọ̀kún kúnlẹ̀ báyìí wàá máa fi sòsì dìde báyìí lágbára Èdùmàrè at last busayomi, mi mú ìwọ ṣeun òsùn lọ́rùn ah mo mà dúpẹ́ mo mà dúpẹ́ pé Bùsáyọ̀ olóyún lójú ẹ̀mí mi ah olúwa mo dúpẹ́ ah ọlọ́run tí ò sí lẹ́yìn alábòsí mo dúpẹ́ o ṣeun bàbá olúwa Bùsáyọ̀ <laughs> mo dúpẹ́ ah gbẹ̀gà ojú òní tí ọkọ mi èṣù òní yà yín ah o ṣe wà dúró mọ́mí ẹ̀yin gan lẹ ṣe jù a ní pé ká dúpẹ́ lọ́wọ́ yín pé gbogbo wàhálà yín sọ̀tún sósì kò já sásán lórí. olùwò ṣe à ah, mo máa sanwó mi nídìí àbọ̀ sí o ìjọ gbẹlẹkẹ ìjọ gbẹlẹkẹ. orí ah, ah, ṣe o. níbi àbòsí má fojú alábòsí wò mí alábòsí onígbẹ̀yìn kò sápọ́nlé fúrú wọn. kò sọ́wọ́ mi níbi àbòsí má fojú alábòsí wò mí alábòsí onígbẹ̀yìn kò sápọ́nlé ọ̀la. alábòsí a máa kọ́lé mọ́lé o alábòsí a máa lówó lọ́wọ́ alábòsí a máa bímọ lémọ̀ ìgbẹ̀yìn alábòsí ò ní dá. kò sọ́wọ́ mi níbi àbòsí má fojú alábòsí wò mí. me.